kò sí o kò sí o kò má lálàfiwé kò sí kò sí kò sí sọ́pà bí rẹ̀ kò sí o kò sí kò sí o kò má lálàfiwé kò sí o kò sí kò sí sọ́pà bí rẹ̀. kò sàgbára tó dàbí ti bá mi o. tọlọ́run mi. agbára tó jẹ agbára lọ ni. agbára tàjẹ gbọ́ tó wọ́gbó. láàyè lọ́rùn. agbára tó ju gbogbo agbára lọ ni. mi lórúkọ rẹ bàbá àwa yóò máa kọ kìkì rẹ títóbi lórúkọ rẹ bàbá. àbí ọ̀sìn ọ̀sìn bàbá. ọdẹ apènìyàn. ìwọ tó ta sánà bàbá bí ẹni taṣọ. òjọba ayé ó tún jọba ọ̀run nítorí pé irẹ́ ló dàyé òun ọ̀run. o. ó di tó tó bá tó tó ohun àfàdéfẹ̀ ni o ó di tó tó bá tó tó ọmọ kú ayé ibi tó mọ̀ mí ẹ̀yẹ bẹ̀ ń dárò mi. kì í yẹ lọ́wọ́ kì lọ́la ó fi délé wá. mo ní ogbó ẹdán ogbó aláwòrí ogbó kọrin kése ẹ gbò ẹ tọ̀ ẹ̀yin ọmọdé ọ̀run lẹ Ifẹ̀ o ẹníṣẹ́ kan tẹ ẹ jẹ fún mi kó tó di wípójúmọ́ mọ́ ẹ gbọ́ ilé ọ̀kan làwọn àdìsá ọmọ àbíkẹ́ ni mo fẹ́ràn yín sí mo bá a sọ̀rọ̀ ọ lẹ́nu mi ń rùn mo sì fẹ́ kó mọ̀ wípé ẹkùn ní pẹran tiẹ̀ kó má wọ èmi olúwo àgbágbá mígọ̀mígọ̀ ni a nìkan jóhun ẹkùn ẹkùn tí ń jẹ̀kàn lọ́wọ́ tí ń béèrè mi. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni. ó rìn mí ń jàgé mo sì fẹ́ ṣaagùn mo fẹ́ jaagùn mo fẹ́ lo oògùn wò ó dàfà mọ́ bẹ́ẹ̀ ó dàfà mọ́ ó dàfà mọ́. àìpá gínígíní mi ti gbé ti ń jáwé ọgúndọ́ ẹnìkan ò bá yegeyege lọ́rùn ọba sá olódìbá fọmọ lẹ́yìn ọba àdìsá njẹ́ tí ń lọ rè gbé kìnìkìnì wojú kú nígbó tún yé mẹ́tú. ọ̀bàrà ni kò sí. ẹ kú mẹ́ èmi fọ́pọ̀n lẹ́ni alẹ́ bí oṣù àwọ̀ afáàgìrì èmi àdàgìrì àdàgìrìgìrì rẹ bí ìjà tẹ́ fẹ́ mú mi lọ́wọ́ máa yọ́ bọ́rọ́ tẹ́ fẹ́ mú mi lẹ́sẹ̀ máa jò wèrè àjòkún àjòkún àrè máa bọ̀ tẹ́ fẹ́ mú mi lọ ẹ̀ tó bẹ́ẹ̀ omi àgbọ̀ ò gbọ́dọ̀ kàn án tó bá kọ̀ lógì n ó fọ ní kọ̀rọ̀. ọ̀ọ́ ọ̀sán ọwọ́ ni. Akínfọ́ gbígbẹ mú àtẹ. Bẹ́ẹ̀ ni, ọgbọ́n ló ní ogbóhùn wa, gbogbo ohun tá a bá bẹ̀ sọ lónìí, ó dàṣẹ. Ẹ yọjú sí mi. ẹ̀ bá ti mọ́ kó o rí pé o mú ọmọ rẹ akínkúnmi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ lábúlé. àṣẹ́kùn. ṣé ń lọ abúlé lóòótọ́ ni. Ah, mo ń lọ. ẹ ń lọ. ẹ ń lọ. ṣé kí lè fẹ́ lọ mú abúlé bọ̀dá mi. Ah, kò sí nǹkan tí mi lè lọ mú o. Ah, ó sì ń fọ́ni sẹ́mi ni ò torí mi mọ̀ ẹ̀ jẹ́mọ̀ ìtẹ́fẹ́ lọ rí lábúlé. dáàdì ọ̀yà ṣó ní sípò gbogbo báàgì ẹ̀. òun náà fẹ́ ṣe bẹ̀rẹ̀. Ah, dádì ṣé bọ̀dá mi lọ abúlé lóòótọ́ ni. Ah, ṣé bẹ́ẹ̀ náà lè sọ pé wọ́n ní lọ sábúlé yẹn gbọ́lẹ̀ tó wá dárò pé wọ́n lọ sìn. yes èmi ni mo ní kò ní lọ sábúlé tẹ́lẹ̀ nígbà tí bọ̀dá ní kó máa bọ̀ wọn mo ti wá digest ẹ̀ mo rò sọ́tún mo rò sọ́sì mo rí pé kó lọ yẹn gan ló máa mọ́ encouraging and again gbogbo ẹlẹ́mọ̀ situation ti bọ̀dá wà mi dẹ̀ fẹ́ ìsọnù fún ẹ̀yin ọmọ mi ẹ̀yin méjèèjì mi fẹ́ sọnù fún yín wọ́n máa dàbí bóyá èèyàn ń fi ọmọ ṣakọ sẹ́gbọ̀n ni yes ẹ ṣá mọ̀ pé bọ̀dá ò bímọ. so mo dẹ̀ fẹ́ kẹ́ máa kọ́ nǹkan kan gẹ́gẹ́ bí àṣà Yorùbá gbogbo iná kẹlẹ̀ máa fi ṣẹ̀kọ́ Ti aṣíwájú ẹni àbí ẹ̀gbọ́n ẹni ni o ẹni tó ni ní lọ nínú ẹbí bá ti báyàn sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́n sí lẹ́nu ìdí nìyẹn tí mo fi rò pé kí wọ́n kókó akẹ́rù ẹ̀ kò ní ṣòló kókó a máa lọ gboko. ṣebí abúlé yẹn náà lèmi gbé dàgbà kí n tó bírú yín ṣé ọlọ́wọ́ dẹ̀ ṣé mi mèkẹ́ no no no no kò síbi téèyàn gbé okó kan ti ṣe fi láìsí sí. ọmọ ìgbẹ́rù kí lábúlé tàbí kí n padà ó dìpẹ́ǹd lórí bí n bá ṣe bá ọ̀hún jọgbọ́. láti mi ẹdínlẹ̀ ẹjọ́ lè ní ní dáàdì kò sí wàhálà náà ẹ ah, mi ò wọ mi ò sí tí bọ́dá mi tọ́ dẹ̀ wá di ẹrù tó di ẹrù rẹpẹtẹ báyìí ah, ẹ ti di bàbá abúlé nìyẹn o. múláka yí ọ̀sìmọ̀lẹ̀ òlómi ńlẹ́sẹ̀ jẹ̀wẹ̀ òlásọ ńlẹ́sìmọ̀ kí mọ̀ bóra ogun ló ní gbá ogun ló là wo ogun ló ní kòkó bàbá aṣáṣun lákàyé náà. ẹ máa ká ọsàn bọ̀ dá. Ah, ọ̀kan làwọn àdìsá. ẹ gbọ́n mi. <laughs> àdìsá. ṣàlàáfíà ni báwo ni. ọmọ wàwà kan là kọ́ba. èmi nìyẹn sá. wàwà kan là kíjọ yìí. èmi lẹ ń ké sí. ọmọ gbárò togun ṣírò togun dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ aláìgbọràn. <laughs> èyí ti rí ọ̀sọ́pọ̀ wálé. Ah, ah akínkún mi. <laughs> ọmọ yín nìyẹn. ọbọ sábà dì. òtítọ́ ni mi ò ṣàlàyé fún yín pé màá wálé but gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹnu àgbà lóbi ń gbó sí. ìgbà tẹ́yìn ti made mention pé kí kúnmi máa bọ̀ kó wá máa bá yín gbé hmm. ìgbà yín lèmi ti dá gbogbo ẹ̀rọ. Ah, nígbà tó ti sọ pé kò sáàyè wọ́n sì ti mọ́mọ kan wá ti ń kọ́ṣẹ́ fa àwo kọ́ńdú rè. àwo. àwo kọ́ńdú awokandu hello ṣàlàfíà awokandu ọkẹ wa mọ tó wá kọ o ẹ lóòótọ́ ni mi ò gbà ọ̀rọ̀ àkọ́sọ nìyẹn ṣùgbọ́n ẹ ti pàṣẹ ẹ ti pàṣẹ fúnra mi ni mo wá dárò pé ohun tí bọ̀dá sọ yẹn ni máa padà ṣe mo digest ẹ sọ́tún àtòsí mo kú wá decide pé kóun kúkú máa bọ̀ kó máa gbé bí after all ilé tèmi náà gbé dàgbà rí kí ló bá di pé kóun náà gbé bí nígbà tó sì ní kọ́ mọ̀ wá. àìrọ ah, kò lè tó ogun wọn mo ti dàrú pé a ah, pọ̀dáre. ajadi ah, ọ̀rá lejò àbádínlọ́wọlédè. ojú ẹ rí àbúrò rẹ ni àbúrò ẹ rí rí. ọ̀sán àdédé wọlé náà ni. ó ti ẹ̀dá ọmọ ẹ̀ ó kó gbogbo ọ̀rọ̀ yorùbá lẹ̀ ta ni pété ẹ̀ bá rájò èyí ó di gbogbo jíjẹ mímu dání kọ́ mọ́ bá àṣíjà lọ́wọ́. kọ́ rìnrìn àjò ibi wà. kó rìnrìn àjò òun wá gbé bí ni mo wá fa òun kalẹ̀ sọ́dọ̀ ọ̀bọ̀dá ni. àwọn ọkùnrin yìí wo yé ń bọ́ mẹ́ sọ̀rọ̀ ọmọ ń gbé kò sọ̀rọ̀ pólí pé àyìn. lóde. Ah, kò sí nǹkan tó burú ń bẹ̀ tí bá gbé lẹ́dọ̀ bàbá ẹ̀gbọ́n dádì mi ni wọ́n. wọ́n bẹ̀rẹ̀ nu kí lóde tí ò lè gbé bí ibi tí wọ́n ti tọ́ bàbá rẹ̀ rí. <laughs> ìrẹ́ pé bọ́sẹ̀ wà ní ìṣẹ́bí bá pàjù ló ní táífọ́ọ̀dù. ṣé ebi tó wà yìí tó ní gílóògbé a ń dẹkọrétì ni o ìwádìí dé o. ẹ má wọrí ẹ má wá náà ti kò sómi ẹ̀rọ kankan là á mú o. obi sẹ́rí gbogbo condition tẹ́ sọ yẹn mo ti sọ jù bẹ́ẹ̀ lọ fún òun fúnra rẹ̀ decide gan ó fẹ́ practice ẹ̀. ẹ yóò ẹ tèmi yé mi tó ṣe máa sọ bẹ́ẹ̀ sọ pé ẹ mọ òkú ẹ fọn bẹ ẹ fún èkó lẹ́kọ̀ọ́ ẹ fún ọ̀dọ́ wa mi wọ̀ lẹ́kọ̀ọ́ bá fẹ́ jẹ́ yẹn tí wọ́n bá gbé yẹn báyìí wọ́n gbé yẹn ládùúgbò bẹ́ẹ̀ wọ́n gbé lélẹ̀ wọ́n àtúbẹ̀ sí jẹ́. ẹ má ṣe yọ ẹ má ṣe yọ ẹ obi ìwọ wàá kó wọlé kó gbé. ẹ awokọ́ndú mo wọ yàrá àlejò kó gbé àpamọ́ rẹ̀ síbẹ̀. jọ please jẹ́ kó mọ gbogbo ibi tó yẹ kó wà bíbi tí ò yẹ mọ̀ pé àwọn nǹkan ti change. àwọn ọmọ ríra. àbúrò ara ẹ̀ gan rọ̀ <laughs> ọ̀ lè fi wí àwa tá à ń jẹ́ jẹ́. ìyàwó yín kọ́ àtàwọn ọmọ ọjà rẹ̀ kújọ́ mẹ́ta. ọmọ sọ̀rọ̀ ọmọ fún un pọ̀. ẹ máa wọlé o ọjà rẹ bọ̀dá ò lè change o. kò lè yí padà agídí lè gbẹ̀gàn fi ń ba lónú ìlú yìí. àwọn ọ̀rọ̀ burúkú yẹn ṣì wà lẹ́nu. kò lè filẹ̀ o ọ̀rọ̀ sí ń bẹ lẹ́nu rẹ̀ àmọ́ ìyẹn ń kọ́ lọ́rọ̀. kò lè kó bá wọn mọ́ báyìí kó máa kó báwọn yẹn kan ti pa wọn ti pẹ́. ó sì lè kó bá kò eh, tí ì ṣẹ̀síbi tó lé ní eh, dáwọlé ti wá. ó ti mọ́ra ah, ó ga bọ̀dá mi. <laughs> Ọlọ́run. yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹmi ooo yẹmi yẹmi yẹ abunu mi abunu mi yẹmi yẹmi yẹmi yẹmi yẹmi fẹmi yẹmi fẹmi yẹjú mi. ó ń lẹ̀ mí lọ́bẹ̀. ó ń lẹ̀ lọ́bẹ̀. ó ń lẹ̀ lọ́bẹ̀. lánàá. owó ẹni kọ́ ti fẹ́ gbé mọ́ra fa lówó ẹni kẹlẹ̀ ráyé lò. kọ́pà bóyá ẹ mọ o abúlé ẹ wà ẹ ṣàyè fún mọ́nàmọ́ná. bàbá. kò yẹ ká má béèrè lọ́wọ́ ẹ ká tó máa fún wa o. mo ní a máa fún yín tí ìgbàlawí ni tó bá ti gbàlawí máa fún yín. àti two thousand àti gbọ́pọ̀ tí kéde owó yín. ẹ wo bí ẹ ẹ wọn nù ṣe é rí oṣù ni mm-hmm. sórí wọ́n ń bè yẹn wọ́n ń bè yẹn ìgbàlọ́wọ́ wọn bẹ́ẹ̀ tó bá ti parí oṣù wàá sọ̀mù rẹ̀ fún wa ẹ má fọ. irọ́ o kàdí two thousand kọ́pà ọ ti increase owó wọn àṣèrè wa ni àlọ́ bọ́ọ̀lù. ọ̀dọ̀ tiẹ̀ rè tiẹ̀ dà ikán rẹ múlẹ̀ yìí. èèyàn ah. eh, eh, kan ń jẹ kílẹ̀ fẹ̀ eh. kí ló dé ṣé ah. ìyẹn tó. ọ̀tún rẹ̀ mú ni ọmọ ẹ̀sọ́ òun ágìw wọ́n bẹ̀ rí òun fẹ́ hùn òun fẹ́ kú ni. kí ni sùnmọ́ owó tẹ̀ ń gbà. olùyẹ̀ ah. ní kan sí òde. ẹ má bínú ẹ kó sí lọ ẹ kó sí ẹ kó sí ẹ kó sí ọ̀pá wí ọ̀pá wí ọ̀pá wí ẹ̀yin wọn nù. tuale akalaki yeye abúlẹ̀ṣọwọ́ abúlẹ̀ṣọwọ́ abúlẹ̀ṣọwọ́ abúlẹ̀ṣọwọ́ abúlẹ̀ṣọwọ́ abúlẹ̀ṣọwọ́ everybody fọkọ ọmọ abúlẹ̀ṣọwọ́ fẹ́ẹ́ ní bọ́ọ̀lù fọkọ. aṣọ ẹ̀ lọ́tọ̀. àkọ́ àlejò hey ojú ọpọlọ mi ò understand nǹkan tó ń sọ. Ah, tẹ́yìn ò bá rí mi èmi rí yín nígbà tẹ wà lóko tẹ kó sọ yọ pé òkú bàbá mi rè o lóko tó yẹ o àtàgbà bàbá ìyá mi ló ní o sọ̀bù yẹ̀wò pé kò lè ṣe kò lè wá bẹ̀ kó má ṣe kí mi kó má mi sí. ooo oh, mo ti understand nǹkan tó ń sọ àwọn tí mi mú lọ sórí ilẹ̀ pé kán lọ́ọ́ máa wọlé wọlé wọlé. ọmọ abúlé ó ṣe ó pọ̀ lẹ́bi yẹpẹ̀ ni. Ah, ẹẹ eh, lóòótọ́ náà wọlé wọ́n wá wọlé lóòótọ́ àmọ́ ohun tó ń sọ fún mi ni pé tó bá di next week làwọn máa fún mi lówó. Ah! ọ̀pọ̀lọ́ mi ti gbowó. ẹ ti gbowó. ọ̀pọ̀lọ́ kí ló ń sọ ní mi ti gbowó sẹ. inú ah, ah, eh, eh. eh, akun inú. gbogbo ẹ̀ dẹ́ jìnnà ṣọ́ lè wá wọlé láì tiẹ̀ mú nǹkan kan sílẹ̀ rárá ni. òótọ́ ló sọ àmọ́ nǹkan tí wọ́n sọ fún mi ni pé tó bá di next week làwọn máa fún mi lówó àná ìfún mi ní nǹkan kan. ẹ ṣe ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o o ti o ti o ti balance báyìí o balance báyìí o balance gangan. sórí

kò sówó kankan lọ́wọ́ mi níṣẹ́ ìfẹ́ fagídí gbowó lọ́wọ́ mi nígbà tí ò sówó lọ́wọ́ mi. Ah, bọ́lá bẹ́ẹ̀ nàbí kí nàbí tí máa jẹ́ kí ni ọmọ wà lápẹ̀ ọ̀gbẹ́ni fún ọmọ. kílódé jẹlẹ kílódé àfihàn àfihàn jẹlẹ. o fẹ́ tọ́ mi lọ́dẹ ni o ah. de di méjèèjì mu. n fẹ́ fọ ni. o fẹ́ fọ kí ni tó bá fọ kó sì wà lọ́wọ́ gbà. wà lọ́ra mi. èmi àlọ́ra mi. bẹ́ẹ̀ni ibùdó ma ti ra. lọ sí China wà á rí. kò ní dàfún bàbá ẹ. èmi. kò ní dàfún bàbá ẹ. èmi. ìwọ ọpọlọ burúkú yìí àìsè bẹ̀rẹ̀ ni. táyà máa tẹ̀ ẹ́ ni. èmi. táyà máa tẹ̀ ẹ́ fọ́ ni. èmi. lórí burúkú. àìsèjọ bẹ̀rẹ̀. kí ló ṣẹlẹ̀. olórí burúkú ni wọ́n ní wọ́n fẹ́ gbé olówó mi ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ni ah, makaraki wọkọ ni mo bá wí o olórí burúkú lè lé ọpọlọ yìí àbúrò mi ní ládùúgbò kò tún kékeré báyìí lọ́gbà tí wọ́n tọ̀ wèrè dẹ̀ bẹ̀rẹ̀ sí ni mugbó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dín kan mi ah ó tẹ̀ mí lábẹ́ ẹni sá kíní méjèèjì ẹ̀mọ kíní méjèèjì ńláńlá ẹ̀ ó tẹ̀ ẹni sá ó ṣí èrè ni ó dẹ̀ lọ́ máa tà ń bì kan ó máa yọ kíní mi Nonsense! tẹ̀ ṣe lulu yìí. tálẹ̀ yìí bísí àti wá. Ah, irú nọ́sẹ̀sì wo ni eléyìí tó ṣẹlẹ̀ yìí ebi oṣù máa bú léyìí o. lẹ́sẹ̀ yín. ayiwe kẹ́kẹ́. bàbá ife bàbá kúkúrú kí ló ṣẹlẹ̀ gangan náà kí to kò tó ṣẹlẹ̀. iṣẹ́ náà kí tirẹ̀. akọ́kẹ́ wọ́bí wọ́bí. wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ pé ẹ̀yin kó wà lábúlé rẹ̀ dáadáa lẹ́yìn ṣe káàkiri. Ah. bẹ́ẹ̀ máa fi ọlọ́pàá kó gbogbo yín ni. ẹ ah. èmi ò ná mi ráyè gbogbo lọ́sọ̀ọ̀sẹ̀ yìí. àwa ló fọlọ́pàá dẹ́rùbà. ṣé ẹ jọ ni mo dẹ̀ ní mi ò tí ì lówó sí bi tí lówó sí bi dẹ̀ lówó sí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ mi ẹ halẹ̀ mọ́ mi kí ló ṣe wọ́n ti lọ́lọ́pàá ló máa gbé yín. ẹ jọ ọgọ́ ọlọ́pàá ẹ ṣe gànjàre ẹ ṣe ọgọ́. wo wo wo èmi ò bẹ ọlọ́pàá o. sọ ti bá bí bá kàá kì í ṣe bínú yẹn tó ti ń sípù yẹn tó ti ń sípù yẹn inú ti bínú o. ẹ wà níbí jáde sórí. ó sọ ọlọ́pàá o ó sọ ọlọ́pàá wa. màkàníkì máa fò. ó ti bínú a ti lọ a ti lọ ní ìsọfúnlọpàá o ebi ò fọ o màkàníkì mi fọ o mi kàn lọ ni o mi fọ o ọlọ́run mi fọ o mi fọ o. bẹ́ẹ̀ kẹ́jọ máa gbé kẹ́jọ máa gbé ẹjọ máa gbé. adé ìjọba onímọ̀ ń bínú ẹ wo bí abusa ẹ jẹjẹ o ọmọdúnlá wa. ọ̀ọ́ ọ̀ọ́ tọ̀rọ̀ o mi ìsà yín o mi ìfọ̀ fún yín rárá o àwọn tó ń ṣe wẹ́ kó rí i pé o. dáradára. bẹ́ẹ̀ ṣe bí ẹni tí gìrì gbé ìyá jẹ́ ìyá jẹ́ ó dà ti mọjọ́ kú ẹ̀ wèrè lẹ́yìn náà lọ sí yìí ó sọ̀pà kọ́ sẹ́yìn báṣọ ẹ̀ ṣe rí lórí ẹ̀ ṣe rí bí tọkọ síwájú ẹ̀ náà ló wà lẹ́yìn orí ẹ̀ ṣe pì í báyìí ẹ̀ ní kú pé wèrè ẹ̀ digiri ìmúnisẹ́ ó dẹ̀ ń romi apárí òsì ẹ̀ jọ́ta lẹ́yìn torí mo rí bẹ́ẹ̀ ṣe ń bá makanaki sọ̀rọ̀ ń bí àtàwọn èèyàn tẹ́lẹ̀ máa fọlọ́pàá mú ẹ máa fọlọ́pàá mú wọn. inú mi dẹ̀ ti ń dùn kó ṣeéṣe kó jọ́ ọlọ́pàá nìyí àmọ́ mo máa wò pé àìtí yín ò débi ọlọ́pàá o àìtí yín ò lè fit ọlọ́pàá torí mò ń wo wíńdò tẹ wà lẹ́yìn ẹ̀ orí yín gan ọ̀gá tó bi wíńdò báwo lè ṣe abẹ́jọ́ ọlọ́pàá tẹ fi ń halẹ̀ tàbí tó máa ń bí mánéjà òtẹ́ ń tẹ́ jọ nìyẹn ẹ̀ jọ ọlọ́pàá. ok wẹ́ ọmọ bàbá owó pọn mi èmi ṣe dé yìí ni ṣùgbọ́n mo ti wá rí i pé gbogbo inú ìlú yìí you are bed of the same feather. Ah, ẹ wá wá wá ẹ jẹ́ kí n kìlọ̀ fún imú ìmá lọ bẹ̀ wọ́n o èmi ìmá lọ bẹ̀ wọ́n mo ìmá lọ bẹ̀ wọ́n bọ́ ṣe wà yẹn tí màá lọ bẹ̀ wọ́n pé kọ́ má bínú torí ẹ̀ mo yẹn ń sọ fún yín gbogbo garagaragara tẹ̀ yín ṣe nu bí tọ́ bá mú yín wá fẹ́ náà yẹn pa o èmi ò lè kojú mọ́ kádẹ́. Ah, ah, kí la sọ tó lọ àánú yín ṣe mí táwọn eléyìí bá kì í mọ́lẹ̀ òun náà létí the bed of the same feather digbó bed of ṣé bẹ́ẹ̀ ni tó bá kúrú báyìí ló ṣe yẹ kó júwe bed of the same feather ni yín á tiẹ̀ tún gbé rẹ̀ ga ó tún gbé kọjá àṣàlẹ̀ ẹ̀kọ́ bed of the same feather ni mí. ó gbọ́dọ̀ pọ̀ ó gbọ́dọ̀ pọ̀ yẹ yẹ ilé àwọn tó máa àjẹ ó sọ. Yafem, yafem sa, sa. Oye, chéri. Là, c'est depuis jamais ẹjẹ wo. ẹnujẹ mi tó yẹ mo rò pé nǹkan tó gbára mi máa ká ni. ohun tó yẹ tó dáa ah! ìyáfẹ́mi ilé ìtòsí yóò dáa ọ̀hún ṣábí amọ̀ gidi ọ̀hún ṣábí amọ̀ gidi ìtòsí yóò dáa tó dìrọ̀ kémi lórí ẹbí kí ló fẹ́ kí n sọ fún ọ̀hún lẹ́mi tó fẹ́ yín lẹ́kùn bó ṣe lè rìn ẹ lọ má ṣe wà. aṣọ aṣọ ti bọ̀. pẹ̀lẹ́ èyí mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ò rí pẹ́lẹ́ ara rẹ̀ ẹ ẹyẹ ayélujára àwọn òdáhùn. lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ fọkàn rẹ̀ balẹ̀ ṣẹ́rí ọlọ́run yọ yín ṣẹ́ńṣẹ́ rẹ̀ kú báyìí kẹ́mi ọmọkùnrin yẹn kẹ́hìn wò kó yí dìpọ̀ láàtó báyìí. ó mà ṣe bó ṣe ń bìyànjú rẹ̀ yìí máa ṣàlàyé ẹ̀ ìbílẹ̀ mi wà láàárọ̀ yìí àfi kura kutukutu kéde kéde ọmọ ẹ̀gbọ́n yìí o akéṣọ ọmọ ẹ̀gbọ́n mi mi pé ẹ̀rù bá mi wọ́n gbà èèyàn kì í nẹ́ni mímu sàn kó mu kíkan àbí kí n débi tó a tànú mi. ẹsẹ̀ wú ó ti débi ó ti máa <laughs> rí wòsàn ṣeun awo ṣé ní dédé mo ìṣẹ̀lẹ̀ kan yẹn ìrìnwó yẹn níṣẹ́ mo mẹ́mi rẹ̀ kí mo so kọ́ èsì ń lè gun àmọ́ ṣé rí ń ẹ̀yin kò mọ̀ ó pọ̀ ju yẹn mọ̀ lọ ẹ̀yin kò mọ̀ pé káwọn èèyàn kọ̀ọ̀kan bá ń léèyàn kọ́kọ̀ bá tèrè tèrè yàn mọ̀ ẹni bá súnmọ́ yàn n wọn máa jọ ligi. Hmm? ẹ̀yin yẹri fa tó bọ kókó wa lòlù tó bá wọn wí. má ṣì mí gbọ́ o èyí ṣe èyí ṣe èyí ṣe pé òun rè ṣe nǹkan burúkú n kò mọ ẹni o ṣe o ṣùgbọ́n ẹnìkan fẹ́ dáná òun líbi kò wà lè mọ́hun n ló ṣe ta sọmọ rẹ̀ tó hmm? bọ. ọ̀rọ̀ yẹn ò yé mi. àkó yé báyìí. ayé ilé ìsìn ṣe rí èsì ilé ìṣẹ̀rẹ̀ àfilẹ̀ máa wò O ti débi o ti máa gba ìgbàlà àwọn ìyá mi rè bíbà àwọn ohun ẹ máa ṣeré owó ló máa ná yín àkékeré rẹ àwọn ọmọ mi. ẹ ìṣòro ah, kékeré o kàn pé. bí mo ti fẹ́ gbọ́rọ̀ rí yẹn kankan ìdílé mú òun sọ èyí sọ̀rọ̀ níbẹ̀. wà á náà. máa náwó bàbá hmm. máa náwó. òun máa ṣẹlẹ̀ rí iṣẹ́ mẹ́ta ra máa ṣe wọn. ìkan wà ìwọ ìyá rẹ̀ kò máa la ṣe lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kàdúgbò báráyè má gbọ́ dèdè wọn kalẹ̀ o egbò ọ̀wọ̀wọ̀ mọ́sà àkàrà elépo àwa ṣe á pọ̀ àwa pa àwọn ọmọdé ládùúgbò wà pé kọ́ wá jẹ sára wà kọ́ fìyẹn ṣe sára. mo ṣe nǹkan wọn. ìgbà ìṣó máa ṣe. máa ṣe lẹ́nu. ó lè jẹ́ kó dàrú la. lẹ́nu lẹ́nu máa ṣe. mo rí i pé ojú ẹ láàlóòtọ́ kẹ́ ẹ bá ti kó mi lẹ́sẹ̀ eré kó la ṣe kẹ́ wá ṣe yẹn tán màá wá ṣe ẹ̀bẹ̀ àgbà wọn àbá àwọn àgbà àtòrí iṣẹ́ àwọn àgbà ránjú sí àwọn àgbà rè ń bàjà àwọn rè ń nà lẹ́gbàá kábàtì wa bẹ̀ wọ́n màá ṣẹ̀ṣẹ̀ wá gbé ìkẹta rẹ̀ àwa là fọ orí rẹ̀ iṣẹ́ àwọn awẹ́ dédé rẹ̀ dànù bàtà pátápátápátá ká bá wá yanjú tirẹ̀ o kẹ bá wá fẹ́ mọ tọ̀dọ̀ rẹ̀ náà kẹ padà ẹ̀jẹ̀ ń kọ́kọ́ yanjú eléyìí ọ̀nà eléyìí kọ́kọ́ ṣe pàtàkì nínú owó ńkọ́. àkékeré ni ìyàwó kí kókó lè máa dúrẹ̀. ẹ wá mọ̀ máa sọ ṣé ẹ gbọ́dọ̀ bó kúrò. kò sẹ́ni máa fọ ẹ bá bọ àná. ẹ ẹ ìgbà pé kókó wà lè bí ìyàgbá wò. irú àwọn yìnyín ràn kiri lórí kan jáde yìí ẹ̀yìn tó bá wá dé bí wà á ṣe ẹ̀ bá bá yín fà. adédìgbà kó bá máa wà lè bí owó máa tún gbòó máa fi kún ṣé o mọ̀ pé o máa máa jẹ́ o máa máa mú àwọn kan lè tún máa máa tọ́jú rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wa o ẹ̀ kó bá ti ń de lẹ́sẹ̀ yìí ọkọ láàrin ìyá fákẹ́mi kó pé mo pé ó máa wà níbí o. ìwọ̀kọ́ ìjíjẹ ìwọ̀kọ́ ìfà wíyẹn ni. ó rí àwa kẹ́mi ó rí àwa tó gbé. ìròyìn mi lọ. ó dìgbà o ìròyìn mi lọ. ìròyìn mi lọ. ìròyìn mi lọ. ó dìgbà o ó dìgbà òkè òde lọ kírun ibi lọ kírun ibi lọ ó dìgbà ó dìgbà òkè òde lọ. ibi àwòrán adé yòó kódà ìgbésẹ̀ kan ikú òun rán wa lórí ẹ̀. ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kó ṣe yẹ kó ríre yẹn o èkìní yẹn ń gbà yẹn o ẹbọ yẹn ń dóde ẹrù yẹn o ń dẹrù ẹrù gúregúre ó ti yẹ ìwọ ló kú ọ̀rọ̀ ọmọ gẹ́gẹ́ mọ́ ìsọfún ẹ̀ka ikú òlé débi iṣẹ́ dẹ̀ kù sí náà sẹ́yìn ọwọ́ rẹ̀ rò kù sí dédé oúnjẹ kémi ṣe mo ti ṣe bí ó wá kù sí lẹ́sẹ̀ wàá tẹ̀lé ọmọ rẹ kodò gbogbo irú bí ìwà lórí rẹ̀ wàá má gbọ̀n sínú omi torí bí a máa dà sí rè ẹni má kọjá lórí ìyẹn rè má forí kó ó yá bẹ̀rẹ̀ sí nígbọ̀n. kírun iye bí lọ kírun iye bí lọ ó dìgbà ó dìgbà ó kírun báyìí báyìí kí mọ́kànlí mọ́kànlí mọ́kànlí kí ìròyìn ibi lọ jáde. kí ìròyìn ibi lọ. onígbà onígbà ọ̀yà. kí ìròyìn ibi lọ. àgbọ̀jẹ́ inú gbọ̀ngàn Oh ikọ̀ Oh kò Oh láti Oh ẹ̀fẹ̀ Oh dárúkọ Oh wá Oh ọ̀hún Oh ọ̀hún Oh ọ̀hún Oh onígbà ó dìgbà òkè ròyìn ìbéèrè. alájọgbé alájọgbé alájọgbé. àlọ́ yẹtúndé mo okay. Okay, okay. ókè ah okay, o ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o báwo ni everything o báwo ni iṣẹ́ ń kóòpù lábúlé yẹn ṣá. Ah, mo ń try díẹ̀ díẹ̀ mo ń kóòpù bàbá náà ń try. ah ò ní agbára o. Eh, ah, mi tẹ expect pẹ̀lú dúró lábúlé ẹbẹ̀ yẹn. dádì mi ńkọ́ ok ok ok ok. ah nagbara, ọ̀ṣẹ́ṣẹ́ wa òkè ìṣàmì ní kí n gbóhùn yín ni bó tó jọ́ mẹ́ta nìgẹ́ẹ̀ mo mí sí yín. tó mọ rí ni. ó dà pọ̀ wọn àbá ní. irọ́ ó dà pọ̀ wọn àbá ní. jágbe nísù nísù nísù. yé olú alẹ́ aláàánú mi mo mọ̀ ní aláàánú mi ni aláàánú mi ni. ẹgbẹ́ ẹ̀kọ́ la fi máa wá. kí ni ká ṣe jẹ́ ká gbé lọ sọ́la bìtú kọ́dà. jàgbé kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ bá mú fún yẹn bá mú fún yẹn bá kó ìsako ẹ̀jẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ gbẹ̀ gbẹ̀ gbẹ̀ ọ̀rọ̀ dìkalẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ kúrò bẹ́ẹ̀ kára rẹ̀ wálẹ̀. akẹ́kọ̀ọ́ bóòlù ara rẹ̀ léṣe ara rẹ̀ ti balẹ̀ ojú mi ara rẹ̀ ń balẹ̀ ikú ò kí ń pẹ́ ta lójú wọn ikú ò ní pa ọ́ sórí gbogbo ń tó ṣẹlẹ̀ yìí àmọ́ sọyàn ọ̀dọ́kùnrin ni o sára rẹ̀ gírí ọwọ́ àdìde nísìn ojúde là ń lọ àgbo tí mo gbólẹ̀ ń bẹ ọwà fi yún wẹ̀ tọ́ ọ bá ti wẹ̀ gbogbo rẹ̀ ń kó mẹ́ tiralẹ̀ àìpókùn ẹ̀yẹ lórí ìtẹ́ tiralẹ̀ ìdẹ́sára nǹkan ò ní sí ọ́ nǹkan ò ní sí ọ́. so wàrà mẹ́wọ̀n. kò sí kò sí kò sí òṣàbàbí rẹ̀ kò sí o. kò sí kò sí alukóso ayé aludundun òde ọ̀run aludundun òde ọ̀run ẹ̀yin tẹ̀ ń sílẹ̀kùn ayé ẹ̀yin tẹ̀ ń sí tọ̀run ó yẹ yọ kéré bẹ̀ ẹ̀ sí i ó yà ẹ sílẹ̀kùn bẹ̀. Ah, ta wo wo bá rí báà èmi kọ́ lè ṣe ọmọ rẹ o yíṣọ́ ọ̀gbá láàárẹ̀ wà bá mi kémi dẹ̀ ṣe wọn àwọn ọ̀yà pé kí n ṣe kí mo la eré ẹ̀sọ́nu n kò mọ nǹkan kan nípa ń ṣe ọmọ rẹ o n kò mọ o èyí ṣe n kò mọ ọmọ rẹ rí o èyí mi o n kò sá sí o iṣẹ́ yàn gbé wá bá mi òun rè mi ṣe o. tàwa ló jẹ tàwa ló lè jẹ. olú ẹ̀ má dé ìrẹ̀lú ẹlẹ́rù kó má lè ra fa tiẹ̀ lọ́wọ́ ah, ah. arábìnrin máa burú dẹ́ o kótó ọ̀tá àpájù ń pè mí tó kó ń pè mí tó kó ń pè mí. ọba rúni lójú àtúnbilẹ̀ lérè o. akíndo akíndo akíndokíndo ẹ̀yin dẹ́yìn rí kùdùkùdù òkùnkùn ẹ̀yin dẹ́yìn pọ̀ mọ́lẹ̀ òkùnkùn ó yẹ síkùn kúnkùn du ilẹ̀kùn ibi tí ẹni tó ṣe bíi tó ti wá mo fẹ́ kẹ́ sílẹ̀kùn bẹ̀ ẹ ká òkùnkùn bẹ̀ kú ẹ tọ̀ wọ́n lẹ̀ sí ẹ tọ̀ wọ́n lẹ̀ sí. èmi awọ́pọ̀ lẹ́ni ọmọ alẹ́ bí oṣù olúwo àgbàgbà mìgòmìgò anìkànjú òun ẹkùn ẹkùn tí ń dẹ̀kàn lọ́wọ́ tí ń bèrè mi ẹ sílẹ̀kùn bẹ̀. dákun kí ni tiẹ̀ ẹ wọ́n ní gbàràn mi jẹ́ lẹ́rù tó wọ kókó mọ́ra lẹ́yìn. ẹ mú kí ni mọ́ra ẹ mú kí ni abẹ́ mọ́ bí tẹ́ wọ̀ ẹ wà yíká yín kẹ́ wo bí tẹ́ wọ̀ wá hmm, ni. ta ni wọ́. èmi ò fẹ́ mọ̀ mi. mo fẹ́ mọ̀. ta ni wọ́n tó ń béèrè pé ta lèmi wọ́n gún lábẹ́rẹ́ ní ṣìgún tèmi padà kí ló kàn náà rẹ̀ lọ́rọ̀. wọ́n gún yín lábẹ́rẹ́ ìfẹ́ hmm. gún tọ̀dọ̀ yín padà ẹ̀yin mọ̀ pé bẹ́ẹ̀ yóò bá gún abẹ́rẹ́ ń bà mí yóò wo ibi tí ó ti gun abẹ́rẹ́ àtẹni tí ó gùn lábẹ́rẹ́ ní tẹ́ ẹ gún lábẹ́rẹ́ ní tẹ́ ẹ gún yìí ìgúnkún gùn lẹ́gùn lónìí mú sí àpàtà yẹn ni mo fàṣọ fún ni mo fi bù ọ́ la. kò sọ́lànù èèyàn kò sí dọ́ọ̀ṣe fẹ́mi o wọ́n gún wọ́n ṣe gúngbé ni wo ṣe bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ bó bá fẹ́nu sọ̀rọ̀ ẹ̀ mú ni kí n tiẹ̀ ẹ fún ọmọ alágogo jẹ èdè ọmọ alágogo jẹ àtẹ̀fún àtẹ̀dẹ̀rù onífẹ̀ẹ́ náà jọ ń ṣe. wàá ní bàbá irú oníṣẹ́ ìwé wọn jọ ń ṣe ìwọ wà ń bẹ̀ bí wọn bá jáwó tó gbójú tó fi pèkó àwọn ìyá ní abẹni jókòó lótùfẹ ìkòkò mẹ́ta ti ń bẹnu igbó yemẹtu igbó yemẹtu ọbara ní kò sí. níbẹ̀ ni wọ́n kó fún rẹ sí lónìí mm. táwọn tí wọ́n jẹ tí wọ́n jẹ. irọ́ ló fi yún gbà kò ṣe ń tó ṣe fún mi ẹ túra rẹ hàn mi. irọ́ kẹfà o irọ́ kẹfà o irọ́ kẹfà o irọ́ kẹfà o mọ́pẹ́lẹ́ bá balẹ̀ ohun èèyàn nífọ̀. ẹ̀wọ̀n fún abba stop olórí ibú ọ̀yẹ̀yẹ̀yẹra fẹ́rẹ́fẹ́ ìwọ sí ọ̀ ṣe dúró láàrin náà ni mo pa àtẹ́wọ́ náà mọ̀ ká ṣe ni wọ́n ṣe lọ́fọ̀ nígbà tí wọ́n bá tó da iye ọ̀la yóò ti lọ́dọ̀ àwọn aláròbọ̀ ìtí wọ́n bá lọ pa yóò ti yọ apá rẹ̀ àbí tí wọ́n lórí wọ́n lọ àbí tí wọ́n lọ kínní wọ́n yọ dànù kò lè kú sáré kọ́ mọ́ wúlò kò lè kú lásán hmm. ó yé mi lórí tata adé yàfi kí n mọ́ fi ọmọ yìí sílẹ̀ bí n bá fa kíkún mi sílẹ̀ àwọn ilé ìwọ̀n lè pa dànù mọ́yàn lọ́wọ́ mo dé tí ó le tó ṣe pé bẹ́ẹ̀ yàn bá lóun gbójú tó bá ṣàjẹ́ gan tó bá lóun ó sọ̀ ń kò. ó sì ti dà bẹ́ẹ̀ ẹ máa rò nínú ìjẹ. ṣé fẹ́mi lápò ṣe. ẹ máa bẹ máa máa bọ àwọn rè. yẹlẹkọ kí ló ṣe yín. àwọn rè o orúkọ yín àti orúkọ ọmọ yín ṣáá náà pariwo látàárọ̀. yẹlẹkọ. ń gbà mọ́ ilé o má òun mò ń tà ló ń tà. owó kì í fowó lọ́rùn ẹ̀ ń ta ti yín mi náà dẹ̀ ń ta tèmi. mo sì ní owó ẹ̀ṣẹ̀gbẹ́ olóòṣe. mi ìwà ń ṣẹgbẹ́kẹ́gbẹ́. a sì lé ọlé ọlé oríire ògbà bòde torí rẹ̀ láì mọ́mọ́ rẹ̀. iye lẹ́kọ̀ọ́ aṣẹ́yìn lè wà nídìí ọ̀rọ̀ ọmọ mi torí pé ní kí n darapọ̀ mọ́ yín mo ní mi ò darapọ̀ mọ́ yín. iye lẹ́kọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ àrùn ọmọ mi tí ò ti yá látijọ́ yìí iyẹlẹ́kọ ló wà ń bẹ olúwa nídìí ọ̀rọ̀ ọmọ mi. iyẹlẹ́kọ. Ah. dájúdájú gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀ kọ́ lábúlé àjẹ́ ni gbogbo yín gbogbo yín pátápátá báyìí la máa pa rárá o èmi ò kì í ṣàjẹ́ o eh, eh. ẹ̀kọ́ lèmi tẹ̀mí ò ń ṣàjẹ́ o. Eh, lóòótọ́ ni kì í ṣe gbogbo ohun tí àwọn èèyàn ń tà tí àwọn èèyàn ti fojú sí lára pé àwọn tó ń ta yẹn gbọ́dọ̀ wà nú ẹgbẹ́ bí ẹ̀kọ́ epo pupa tàbí mọ́sà tá à ń jẹ yẹn so bó ṣe jẹ́ nìyẹn kò ń ṣe bẹ́ẹ̀ o ìwà ẹ̀ka ti wà nínú wọn tẹ́lẹ̀ tó fẹ́ hù kò ń ṣe pé nǹkan tí wọ́n ń tà yẹn ni wọ́n fẹ́ ń ṣe ń hùwà yẹn ó ti wà nínú wọn tẹ́tẹ́lẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. ìyẹn lẹ́kọ̀ọ́ kò burú mo ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ara ọmọ mi ti yá àmọ́ mo fà ilé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́ mo fà ilédàájọ́ ọlọ́run lọ́wọ́. ẹja lọ pa ọ̀dà a máa lọ pa ọ̀dà ni o a máa lọ pa ó ṣiṣun ni o. ẹ mo bá wọn lọ́wọ́ kó parí ó bá lè ju wọn lọ́wọ́ kó máa parí àmọ́ mo fà ilédàájọ́ ọlọ́run lọ́wọ́. bẹ́ẹ̀ bá tiẹ̀ fà wọn lọ́lọ́run lọ́wọ́ ah. àwọn ò ní fà wọn lọ́lọ́run lọ́wọ́. ọlọ́lọ́ eléyìí ìrọ̀ ah. ìrọ̀kọ̀ kò rí bẹ́ẹ̀ fún rẹ̀. orí agbe o orí agbe o orí agbe o ah, orí agbe nígbàgbé orí àlùkò àgbàlùkò oríkógún orírogún ah, mo jí lógún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjọ̀bọ̀ mo jí játa mo rìn gàtà mo rìn gàtàgàtà wọ́n gbọ́ lẹ́ta òkò níbi tí wọ́n gbé ń du orí agbègbè onígbórí tìyẹ lọ. akékun mi akékun mi ọ̀ ń di ọkùnrin bọ̀ ọ̀ ń di ọkùnrin bọ̀ mo sì fẹ́ kí wọ́n náà kọ́ tamúra fún ara rẹ̀ sórí ẹran tí ń bẹ lọ́wọ́ rẹ yìí ẹ̀rùn àwọn rí wọn ló ń góhun béèyàn bá dìrọ̀ mọ́ yóò wọ́n sọnù ogún àbọ̀ ọ̀dáhùn olúgbọ́gí àjànàlúfẹ̀ ọkùnrin rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́ bí omi ọkùnrin àjàntẹ́rẹ̀ tí wọ́ tolúfàlẹ́yìn pẹ̀lú lódìbáfẹ́gún nígbà tẹ́gùn sunkún pé òun ò láṣẹ lẹ́nu ìfàdùnà kí n láṣẹ ó yá bẹ̀rẹ̀ sí ní mu jẹ bẹ̀rẹ̀ sí ní mu jẹ èsì ṣe wà ló onírú onírú ń yọ èsì ṣe wà ló oníyọ oníyọ ń yọ ó yá mọ̀ mú kó mọ̀ jẹ́ akáribítì nígbẹ́nu gbọ́nfẹ́rí akáribítì lódìfáwọ́nà mú àwọ̀ ọ̀gá. tanu a ajadi hmm, ikọ. ọmọ igun orí àkótẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọniyan bíi lólu ọmọ àgbà tí yárùn ọ̀tẹ̀. ọkùnrin kẹsí. tí o sì mọ rẹ́jà lọ́gbọ̀n. ẹ mo ní wá wo ọmọ mi kún mi náà ní gbogbo ara rẹ ti ṣe. ara rẹ ti balẹ̀ ara rẹ ti balẹ̀ o rí ni. owó láǹṣẹ́ fún ààyè. mo ń dira fún ni eh? irú tó ṣẹlẹ̀ sí un èyí tí ò tó bí àmọ́ ṣẹlẹ̀ sẹ́lómi tí ọba bẹ́ẹ̀ lọ ojú kan rèé. àwo àwo àgbésòrò bí èwe. bíi ti bóun. hun mi ọmọ tó o ti dira fún tí ń ṣe bíi tí ń bà káàkiri ìgboro tó o bá dira fún táǹkọ́. lórí ìta tó déhùn èmi ò fẹ́ ká sọ bẹ́ẹ̀ wo ojú kan ẹ̀ pa ojú kan èrè ni mo sì lè jẹ́ kí n wo fọ́ dànù mọ́ lọ́wọ́ bó bá di lọ́la kan bí n bá dàgbàdàgbà àwọn tẹ́mi ń wò pé wọn ó bu iyẹ̀pẹ̀ sójú olúwa rẹ̀ rè. títí ọba adira fún kò ní bù ni yóò bù náà. lẹ́yìn tí wọ́n bá pàdánù tán. n ò lè pa ọ̀rọ̀ lásán lọ́ọ́ bá sọ pé kó ṣe sùúrù ọ̀rọ̀ lásán lọ́ọ́ bá sọ. àwọn eléyìí ti kọjá ọ̀rọ̀ lásán jẹ́ káàró lẹ̀ kékeré lèèyàn ti ń pẹ̀ káàró kò bí wọn ò bá sílé bábá ṣe bó wọn bábá lé kí wọ́n mọ̀ pé wọ́n bó di èèyàn lé sáré sáré sí. ara rẹ ti balẹ̀ ńgbà tí wọ́n bá tó da yìí ọjọ́ méje béèyàn bá kọlù yóò mọ̀ pé nǹkan lu yàn. kí ló dé ṣé mọ́tò ni sọ́ọ̀sọ̀ di katapila ni. sọ́kọ̀ nìkan wọ́n ń kọlu wọn ní ń kọlu èèyàn náà bí wọ́n bá rí i pé ó dúró lófege. awọ ọba ti sùúrù o a máa ṣe ọgbà bó tó ń kó lé lọ yìí. kí ló ń sọ yìí. béèyàn bá nírú ilé lọ́wọ́ kọ́ mọ́ fi nǹkan kan pamọ́ fún ọ mọ̀ páwo tá a bá ń ṣe tá à ń fi pamọ́ sẹ́yìn kọ̀rọ̀ béèyàn bá kú yóò parun ni. wọn náà wọ́n tó ń ṣe kinní fún ló múra sí pẹpẹ súpù jíjẹ àbí kí ni tó gbélé lọ́yìí kíni ní ń jẹ yìí eh. ntọ́ ń jẹun béèrà bá fi pegi bọ́ bá so mọ́ yóò wọ́n sọnù ni. ọ̀dà sáà máa ń sàánì kankan mọ́ ẹ̀jẹ̀ ní ti tún lára rẹ̀ yìí ẹ̀jẹ̀ jẹ̀ sun lára. má fojú wò tóbi o ẹ̀jẹ̀ náà rẹ̀ lè mọ́tò kọ́ọ̀bù méjì ò rà sí o. ọbẹ̀ rẹ̀ nu àwọn ọ̀rọ̀ tó mọ̀ sọ tó ṣe pé ó lè kó bá yàn bó ṣe wà orí pété ọ̀sọ̀rọ̀ bó bá sọ ọ̀rọ̀ fáwọn bẹ̀rù láàjìn wọ́n máa ń gbogbo ń ti nǹkan lọ́wọ́ lọ́dẹ̀ jókòó lọ́dẹ̀ wọ́n ní kígbẹ́ lọ́wọ́ sùn. bámàdé jára rẹ̀ ó sun tán lọ́dẹ̀ sùn bọ́ wá wájú orí rẹ̀ o. ẹ̀jẹ̀ wo ni o tán lára rẹ̀ ọ̀ wá fa ìtókù ẹ̀jẹ̀ wo ni tán lára rẹ̀ wo akẹ́kùn mi mo náà dọkùnrin lónìí tẹjúmọ́ mi kò wò mí dáadáa sọ ma pé ni ajá bá bá lọ sóde ńlájà tẹjúmọ́ ó kù kinní kan tí n ó ṣe fún ọ láàrin bí n bá parí tààrin ìtọ́ bá jọmọ́nú ilé á lọ rè ṣeun ń bọ̀ bírì bá sẹ̀ ewé oko ají ẹ̀yin domu o ẹ̀yin ti sákòtò àgbàánu fẹ̀ ó yá àti láwí ìdá. <laughs> akẹ́kùn mi. bàbá. orí ń ti ń bẹ lọ́wọ́ mi yìí ó rí pé ẹyin ni àmọ́ ju bó ti ń wo yìí lọ nígbà tó o bá gbé mi tó bá dénú rẹ yóò dòdìndí ẹni tó bá dòdìndí ẹni tán àṣà tó bá wùn ọ lọ́mọ pa tó bá ní kéèyàn ó gba báyìí ó gba bẹ́ẹ̀ ní tó bá wùn ọ ló fi yàn èmi mo wí bẹ́ẹ̀ yanu rẹ. ó yá gbẹ́mi ọ̀gbọ́dọ̀ pọ̀ wáyé pọ̀ gbẹ́gídé gbẹ́gínní mi ara rẹ wálẹ̀ tẹjúmọ́ mi ìnajà bá ba lọ sóde lajà tẹjúmọ́ akẹ́kọ̀ọ́ mi ojú mi rárá fọmọ wípé ọ̀wọ́n rí onílé ló máa rí àjèjì ò mẹ́sẹ̀ bẹ̀ àjèjì kan fòrú wọ̀ ló wọ́n ní máa wálé ara rẹ̀ yókù gbogbo lọ ọ̀gá rẹ̀ mi ló ní o. bí àwa ò kájọ kọ́ mẹ́rin. kẹ̀kẹ́wúrẹ́ ìyàwó rẹ̀ gbàgùdà kó má fi kú ìyàwó ò kájọ kọ́ mẹ́rin. Eh, eh, eh. eh obìnrin ẹlẹ́mu ṣé báwa ló ń bàrà rẹ̀ kí á ló dé tó jẹ́ káwọ́ ń bàrà rẹ̀ ó gbádùn àwa wíta òkìjọ́ mọ́lẹ̀ sókù kan bẹ tó yẹ kó ṣe lágbórí ní tọkàn ẹ fò ní. fún ni máa dá yín lára yá ni kó má jẹ yín nìkan. ṣé báwa ló ń bàrà rẹ̀ ṣé báwa ló yẹ kó lórin ọmọ kì. ó yà ń lẹ́nu. lẹ́sùn pé ń tẹ́ mu. Ah, kí la bẹ́ẹ̀ ṣe láti sísọ ọ̀bẹ mu. ká mọ̀ ní àwọn tí ń ta bíà o. ẹ má bínú ṣé kí n lọ jókòó. àwọn tó ní kọ́ńtò náà gan jẹ́ fi àwọn ọ̀pọ̀ tó báyìí. a ní ẹ má bínú ẹ má bínú. bọ̀ ọmọ ó lọ́mọdé ó káàkiri ẹ má bínú. ara rẹ ni ọbẹ̀ ìwọ ni ká máa bọ̀ sọ̀ kọ́ máa múra kankan kan náà. ní ẹ má bínú ẹ má bínú. ní ẹ kíra yín n wá ni ẹ kọjú mọ. àwa wa wá. jà ń ẹ má bínú <laughs> mami ẹwẹ wa ẹ wá jó kófù lẹsì tọ́ba yẹn má jó ẹ wá jó bí wo bí wo bí. dání ọmọ jó ẹ má bínú. Ah, èmi à ní gàbà rẹ mọ sọ̀rọ̀ àkọ́mọ́ kìí yá mi ni. ṣé kí n máa bẹ̀ wọ́n. jónàbọ̀gò jónàbọ̀ dẹ́rú. èmi ò bá wọn ṣe bẹ́ẹ̀ yẹn bá yàn sọ̀rọ̀. ẹ̀mí tẹ̀lé bọ́ ná o sì lẹ́bi bí o sàwọn alágbe náà ẹ̀yin náà ẹ̀yin náà tún lẹ́bi o alágbe wọ́n tọrọ kẹ̀kẹ́ wẹ̀ wọ́n ni hmm. wọ́n tọrọ ọṣẹ wẹ̀ wọ́n ni hmm kẹ bá sí àmọ́ ìyá àwọn alágbèhùn àwọn obìnrin máa fi pínì háyàn láyà tí mo ìpínlẹ̀ sójú agbóhùn padì àni àwọn bíi ìyàwó tàn yàrá náà ló fi wọ́n fi kọ̀ǹkọ̀ kọ́ lọ lé. kí wọ́n á ní dẹ́n bá kan. tí ẹ̀yin ò ti à ẹ̀ wà á ní làákàyè kankan ẹ̀ lójú dẹ́ fi rí na. ìbàjẹ́ ti dé ẹ̀ ní ká kì í a sì rí ìyàwó yín lóòótọ́ tábà tó wá kí ìyàwó yín ẹ̀ là ń bẹ́. wọ́n tẹ̀wé fún ọ ní ìsànníyàdé ó tó o lè kí pé ìyàwó àjàdí èmi ò jẹ́ amadé ìmọ̀dé ni odúró ṣe gan torí mo ní ìyá wa ń wà sí ọ lójú pé báyà àbíkú ni kí wọ́n ń dá ọ dúró fún tí ẹni ń dá ọ dúró dènà rè hmm. pé kọ́ ọ má bàa lọ. ta ni lọ ní ẹjú wọ́ sí tó o bá wọ̀ kó lè kó mi mi ó kó mi mi jáde. ayọ̀ àjàdí rèé o orí ogun. kẹ́ni kẹ́ni náà ń dọ́mọ pé ó ń fọ sọ́ọ́sì bíṣù lọ́ba ni tó o mú rí ah, ah. ah, ọmọ wa ga o ọ̀ mú rí tó yẹ kó o kó fó lówó tẹ́bọ̀ tọrọ nǹkan lọ́wọ́ mi ń jò ní ìdìmọ̀ wa ṣé mo ti fún ọ ni ọ̀wọ́ amọ̀tọ́ sọ ndó olóògùn mi ń kọ́. ń gbọ́ wọn pọ̀ nìkan kí lóò dé lọ́kọ̀ ẹ̀dá ọ̀nà ìmọ̀ táwọn pọ̀ lẹ́nu nìkan tí mo dé lẹ́nu ayín ni ọ̀yá ẹ̀wọ̀n gbọ́. akẹ́kọ̀ọ́ mi máa rí ẹ̀mẹ̀ ọ̀wọ́ lórí àwọn kan dúró ìyá náà ní bàbá ìyá náà lọ́wọ́ lọ́wọ́ bá akíndúré àwọn akíkan dúró. àwọn sọ̀rọ̀ ṣe mo jẹ́ ẹ̀mẹ̀ ọ̀wọ́ lórí ee akíkúri. o ṣé ọmọ yìí. ìyá náà ní bàjẹ́ láyéláyé akíkúnmi wo ètò àbí nígbà oyà tó sókè. mo rí i pé ẹnu lásán ti bọ́ sọ̀rọ̀ tọ́lọ̀ bá lẹ́kọ̀ọ́ ní tí ò lẹ́kọ̀ọ́ ta ni kí ni máa ń sẹ̀yìn alágbe iná ọ̀lẹ́bi ẹ̀dùn kí ni gbogbo eléyìí náà akíkúnmi ọ̀rẹ́ bá bẹ́ni bá bẹ́ni ni o ó bá mi lójú agbo tí mò ń lo sáà lọ́wọ́ ó sì paná ẹ̀sán ọ̀hún ni wọ́n yí padà wọ́n máa kì ọ́. Ah, bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà gbogbo nǹkan lèyìn lé bá láyé e o èyí lọ́jọ́ orí bá kí ló dé òde dàìdé ò kí mi òtún wá ni wọ́n pàlùdà fún òun wájú jẹ́ wọn orí mi ọlọ́run tí ìfowópamọ́ tọ̀hún hàn ni o. Ah, kí ni gan-an ṣé bí a kàn wá ṣe fàájì bíi ni. Ah kí ló ń ṣe lé àbọ̀ ọmọ wo kí ni bí àkọ́bí ìmọ̀dọ̀ yìí ara àbọ̀ ndé mọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ lé. àwa wálé ọtí àwa ṣe fàájì ni o adẹ̀kọ̀ wa dání. wọ́n ń pèjọ ọ̀ràn jankan yọjú o wọ́n sì rò mọ́ wọ́n bí ọmọ náà o wàláì bí wọ́n ṣe sẹ́sán lu wọn lè kọ́ ṣé wọ́n sì kó máa wọ ìbáyìí àbọ̀ òrìkìní bí ndín fi dẹ dàkúté yìí ó ń mọ̀ ń sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ fòrí lára tẹ́ bá báyìí yọ gbanú kọ́ọ̀pù yẹn sùn rúgudu akẹ́kọ̀ọ́ mi tí o ti ní dọ̀ dálẹ̀ tó o ti rán àmọ́ tí o ní ìrànlọ́jọ́ wọn máa dẹ́ ń gbẹ́nu sí mi. ẹ má bínú ẹ má bínú ẹ má onílù páàkì wọn lọ. bàbá o ọ̀pọ̀ igi ló ń bẹ ní. sọ yóò kó o kò nínú wọn náà ségi ló ní ìlọpọ igi ní mẹnugbó ọlọkó gi ràn yín ó ti máa pèrò kó ọmọ pọ̀ mọ́ ọmọ pé mi lẹ́nà. ó ló mọ̀ o. kó wá sọ. bẹ́ẹ̀ ni ìjọ tá a mọ̀ kí n sọ́sọ nù ni àbẹ̀wò ta lọ́mọ kí ló dé dá yóò pọlọ yín máa dojú bolẹ̀ báyìí ná. yeye yeye ye o ìjó ya ìjó ya yeye yeye o. ìyàwó ìjàdí ó ń jẹ́ lọ́dọ̀ sí náà o. sósì ara wọn lòsí wà. kíni. kílódé. ó dàgbé bẹ́ẹ̀ tètè pàpàpà inú mi nìlú dídì. bẹ́ẹ̀ni a tún lù mọ́. a máa lùlù mọ́. ṣé o pé ẹ mo ti ń gbòdì nù yín. ọ̀dà àwọn ọgbà ń lùlù nù fún mi. èèyàn ló wà ilé ẹ̀ bá ní dá sí i. bàbá ẹ gbé wọn gbé wọn. ọ̀dà máa lùlù ọ̀hún. ìbáwọn yẹn rẹ kíndìn mo ti fẹ́ mọ yín bò. bàbá bàbá ìbúlẹ̀. èmi kò mọ̀ lẹ́bi títí mo kọ̀ mọ́ lẹ́rù. èmi náà. Àjàdí Àjàdí o èso láàdúrà ògiri òkò ọbẹ̀ lẹ́kúnṣakún alẹ́kúnṣakún láàárọ̀ yẹn ń ṣàjẹ́ ó lọ lálà àtàrí ẹ̀rí fíefi ọpẹ́lọpẹ́ gíga tẹ́bọ̀rága ògúnlákà yóò sì mọ́lẹ̀ ọ̀làsánlé fi mọ̀kímọ̀ bora nǹkan ò gbọ́dọ̀ sí àjàdí ah, èyí náà lẹ́lẹ́ni tó bá sáwọ bí tó bẹ́kún wá ni ó bà jáde ah. àjàdí o hmm. ń bà lọ́wọ́ mi ah. yanu yanu. bẹ́ẹ̀ni ẹ bá fún wọn o ẹ má fún wọn. a akíkún. tẹ́ bá fún wọn ní agbádá ẹ̀rọ kò ní ṣe kankan lára wọn o. àṣẹ. torí kí ni etí rí tó fi rí bẹ́ẹ̀ èmi gangan ni mò ń bẹ́ǹdì ọ̀rọ̀ wọn. Ah, akẹ́kọ̀ọ́ mi. Ah, kí ni a ṣe fún ìdẹ́gbẹ́ àti tuntun báyìí fún wọn torí ọlọ́run. lóòótọ́ awo kan kì í ṣòbéèrè àmọ́ gbogbo béèrèbéèrè ńlọ́fẹ̀dí ẹ̀ gbọ́ kí ni n tó dé kí ló le tó bẹ́ẹ̀ kí lọ́ọ̀rẹ́ mi ṣe. wọn ń ṣọ̀rọ̀ yín o. kí ló dé. bẹ́ẹ̀ bá rántí lọ́jọ́ kìíní àná tẹ́ ń sọ mí dọkùnrin kípa yé má bàa ká mi. àwọn ìnáwó dé nọ́mẹ̀sì ń tó wọ̀n. Eh, òun sọ̀rọ̀ bí àgbàlagbà ni bàgbàlagbà ó ti wí nù wọ́n mọ̀ pé èèyàn ọmọdé sí inú yín le. ọ̀rọ̀ àgbà náà sọ ibi ìdí ẹmu la ti ń bọ̀ yìí kò sún tó fi ń wé tán. ó ṣe é ní ìrọ̀lọ́ kì í. kò sún tó sọ tán. lémi. ṣeré ni. Àjàdí ṣé n tẹ́mọ̀ yìí ń sọ ní ọ̀rí bẹ́ẹ̀. ìmọ̀ nǹkan kan rárá ni mí. ìmọ̀ bí mo wà tí mo mọ láwọn kan ó dà pé ó dàbí ọ̀run. ọlọ́run lè bára rẹ níbi kíbi gbàtó ṣe pé bẹ́ẹ̀ bá mọ mu yó tán ẹ ní mọ tó yẹ kẹ́ wí sàdàkẹ́ ẹ mọ mọ́ra. bàbá bàbá wọ́n fi yín wí dínú sálágà kí wí náà. Ah, kódà wọn ní kò sí tẹ́lẹ̀ fún wọn ṣe láyé pé ẹ̀mí kò kó. ẹ mọ mọ́ra. bá fi mi gbé nǹkan kan kí ni ti yín ẹ mọ bẹ́ẹ̀ mi rẹ̀ ti jẹjẹ. ara mi wí ó dàgbẹ́ ń lùlù nù mí ó dàgbẹ́ pé gbogbo eléré. àní ọmọ rọ́jú náà. wọ́n á play nùkùn mi. bọ́ bá rọ́jú kí ni ọlọ́njà yanjú rẹ̀ ilẹ̀ ń sú o. wọ́n ti fẹ́ fapò yà. akẹ́kọ̀ọ́ mi ọ̀nà wo la gbà. torí sí ni o. dákun dákun ra ń kalẹ̀ ara òye òye ọmọọba dákun lórí tata adé yìí kí ni ta lò ó mọ̀ wípé béèyàn bá ti sá wọnú ọgbà ó di dandan kọ́gbà ó gbà á má jà ṣe bẹ́ẹ̀ o béèyàn bá bínú níwọ̀n ni o bó sì sọ fún ọ nígbà tí n ó ṣe kínní pé níwọ̀n níwọ̀n níwọ̀n lóró ké èyí tó ké lákèjú ó já nígbà tó já ó sì tún nù n ò fẹ́ kọ́ nu o ọ̀nà wo la tọ̀ lórí tata dé. bámi torí tí yín ni o. ẹ dákun torí tí yín ni o. dákun. a kì í fọwọ́ gbígbẹ mú àtẹ. bẹ́ẹ̀ni. bọ́gùlù túbà wọnú mi ara dẹ̀ ni. kára ó dẹ̀ yín. orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Àjàdí Àjàdí Àjàdí ọmọ wáwá kan là kọ́ba wàwà kan là kíjòyè ọmọ gbárò tó kún sírò tó kún dùgbẹ̀dùgbẹ̀ lárùkú aláìgbọràn àmọ́ mo fẹ́ kọ́ ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o béèyàn ó bà bínú kó mọ̀ bí lódì torí kéèyàn má bàa ṣẹ̀ bàbá ó ṣe sùúrù. akọni ni ọ̀rẹ́ ti wá. Eh, arákùnrin wo bẹ́ẹ̀ bá ti ń mẹ́mu ẹ mọ̀ fẹ́ ojú rẹ. àti ìbẹ̀rẹ̀ mu. bàbá jàdí ló bẹ̀rẹ̀ wàhálà. kò sí o kò sí o ọmọ aláàlá kò sí kò sí kò sí sọ́kà bí rẹ̀. torí àwọn dáàdi wa máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní kò kí ń hun àwọn káwọn báyọ̀ sọ̀rọ̀ kó gbọ́ so that àwọn á lè padà jèrè ọ̀rọ̀ lára ẹ̀ nígbà tí kíní yẹn bá Bomerang, wọn á lè ṣe bí mo sọ fún ẹ. ó sùn gbogbo ohun tí a sọ kò wù mí kó gbọ́. bọ̀dá mi gbọ̀ngàn tó sọ ọ́ pa ọmọ mi kì í ṣe bẹ́ẹ̀ o. mo mọ̀ onírọ́lá àwọn èèyàn wa. Ah! yé yé yé. kò yá nìyẹn o padà ẹ ṣe jẹ́jẹ́ o ṣe ti gbọ́. ẹ ṣé mo ti ní kó máa lọ ni. ẹ rẹ sọ. Yétúndé ṣé o sì. Ah, ẹ wò ó wà ọ wàhálà ó wà gidi olórí ọ̀rọ̀ bọ̀dá mi ni mo wá rìn yín fún. akíkúnmi. akíkúnmi ah, ni o ogun ti jà. ẹ ẹ ó sì kì ni. ó sì kó tí wọ́n jẹ́ pé ó sì kó dájú nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ o. kí ló ṣe. ẹ ṣe. ṣé rí bọ̀dá tèmi ọmọ ìyá tèmi tí mo mọ̀ wọ́n dáadáa délédélé tí mo mọ̀ ti fún tẹ̀dọ̀ wọn nǹkan tó ń jẹ́ nǹkan dúdú bọ̀dá mi ò láìpẹ́ rárá kódà wọn máa ń fẹ́ fi tí wọn gbọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi lẹ́yìn tó bá ní àwọn ah, kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ yẹn jẹ́ tọwọ́ lé bá níbo wọn ti ẹ̀ ń gbà kí ló ń jẹ́ tọwọ́ lé ó máa ń yarí ni bọ̀dá mi yẹn ló ti wá di ẹ̀rù jẹ̀jẹ̀ sábúlé wa báyìí tẹ́ bá ń gbọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀gbọ́n mi ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú oògùn àwọn tó máa ń nógùn gan yìí kí ló máa ń pè wọn ná àrọ ni. lídà àwọn ológun nìyẹn. òun bọ̀dá mi ti di sábúlé wá ń sìn. bẹ́ẹ̀ ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin ọmọ wa àti bọ̀dá mi tọmọdé yẹn explain fún mi. ẹ wá sà ọ wá wá àyùṣẹ́ àlàáfíà ni kí ló ṣẹlẹ̀. ọ̀dọ̀ yìí náà ni à ń lọ sà. ọ̀dọ̀ mi kẹ̀ kí ló ṣẹlẹ̀. mo rí làbákẹ́ ní ilé ni sà ó ní bọ̀dá ní òun lè ṣe lọ́dọ̀ àwọn ọmọ pé kó máa lọ ẹni mo ní kí wọ́n á bẹ̀yìn fún sa. wẹ òótọ́ ni ṣé òun ò wá ṣe àlàyé nǹkan tóun ṣe kí ọmọ mi tó léwu pé kó máa ṣiṣẹ́ lọ́dọ̀ wa. ẹ wò dáàdì kẹ máa wo ṣe rí oògùn tí wọ́n rí lọ́wọ́ mi yẹn mò ń lò fúnra ara mi ní sà. ó ń lo kí oògùn àwọn abánisìn ló kó dání náà tó pọ̀ oògùn dúdú ló kó dání nínú ilé. ń gbọ́ nǹkan tó tiẹ̀ fọ́ nínú ọ̀rọ̀ tó sọ ni pé oògùn yẹn ara òun lòún lò fún so ó ṣe lò fáwa. jẹ́rí kíni èkó tẹ́ ṣe pé ó fi ń ṣe ìkà oògùn ìṣọ́ra ni wọ́n ní kó máa fi sí gbèrí ẹ̀ tó bá fẹ́ sùn ní alalẹ́ kò ń ṣe. wẹ́ n tó ṣẹlẹ̀ rí ohun téèyàn ò bá mọ̀ kò mọ̀ ni sórí inú ilé ìtọ́dọ̀ mi yẹn gbogbo tó bá jẹ mọ́ oògùn a ò fẹ́ ń bẹ̀ pàápàá nǹkan dúdú a ò fẹ́ ń bẹ̀ ọmọ mi gangan fúnra rẹ̀ ló tiẹ̀ hate nǹkan dúdú jù kò fẹ́ rárá ohun tó bá dẹ̀ ti fẹ́ ni màá bá fẹ́ jọ gbádùn mi àmọ́ I have discussed with him ó ti sọ̀kọ̀ ẹ kò sí wàhálà o lè máa padà bọ̀. Ah, ah, ẹ ṣe gan sa ẹ ṣe gan. àmọ́ ìkìlọ̀ ni kò try kò tẹ́tí ẹ̀ kò gbọ́ tó bá ń padà bọ̀ má mú oògùn wọlé ẹ mọ́ ògùn tó bá ti jẹ́ mọ́ nǹkan dúdú tó bá yẹ pé tó o bá mú ògùn yẹn wá fi rọrí kò ní jẹ́ kó wà nílé ayé má wọ́dọ̀ tiwa mọ́ kúkú dúró sọ́dọ̀ ibi tó máa dá ẹ dúró sọ́hùn tó bá ti mọ̀ pé tó bá ń bọ̀ lọ́dọ̀ wa kò máa kó ògùn yẹn dání má dọ̀dọ̀ wa please may God be with you o lè wá ṣe é síbòmí. Thank you. orí ìbọ̀dá yẹn sìn ló wá di dẹni jẹ́ pé yes lọ́ mú nǹkan dúdú bí iṣẹ́ bí iṣẹ́. agbára yẹn pọ̀ jù wọn ò pé kí ló ṣẹlẹ̀ gbọ́ tó láìkí nǹkan dúdú bó ló ti wá mo jẹ́ ti lọ ọ̀rẹ́ bàbá mi ọ̀rẹ́ dáàdi wa yẹn náà ní ẹ má wọ̀ọ́rì a máa wá nǹkan ṣe sí mi rí kọ́ gbé ìgbésẹ̀ kankan ọmọ ìyá kan ṣo tí mo dẹ̀ ní nìyẹn mo rò pé tí má dákẹ́ tèmi á bá mi dákẹ́ ẹ ṣàánú mi torí ọlọ́run mi understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé bọ̀dá mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Yétúndé. ah pẹ̀lú nǹkan tó sọ yìí kò ń ṣojú lásán. èmi náà sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀. fún mi ní táìmù díẹ̀ ó pẹ́ jù ọ̀tún la máa gẹ́ bá ti ẹ. ẹ jọ̀ọ́ torí náà mo ṣe sáré tó wá báyìí mo tó mẹ́bí tó mo fẹ́ gbà ni mo ṣe wá o ẹ ṣàánú mi o. Mm, jẹ́ kí n ṣe lórí ẹ. máa dúpẹ́ o ẹ ṣe gọ̀sà máa tún máa pè yín. ó dàbọ̀ dẹ̀. ẹ jọ̀ọ́ o rò pé mo máa gbàgbé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ fóònù tí mo ní kó drop fún mi gan ọ̀dà mi. <laughs> wẹ́lẹ̀ jẹun jẹun ni mo sọ. mo de jo bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ fún mi. òun mú wa náà ṣé mo sọ fún pé mo ní kó mú fóònù wa náà. èdè ju igbó mi. bẹ̀rẹ̀ ọlọ́run aṣọ ẹ̀. ọ ọ̀dà mi. Yetunde. Sir. Ṣé o rí ẹni tí mo mú ẹ wá sọ́dọ̀ ẹ̀ yìí? When his father was alive, òun ló ń gbogbo community. irọ́ wọn ní oògùn jù ah ṣùgbọ́n gbogbo oògùn stuff yẹn hmm. òun ló inherit everything. ah ọmọ anágbára gan. gan gidi. ẹ̀gbọ́n ah, ah! hmm? ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ ni. àbúrò ah! ẹgbẹlẹ àbúrò mi ọwọ ẹlẹ ẹgbẹlẹ ẹrọra aṣọ òsì. mo máa rí yín kó bá máa sìn sí sórí mo ti fi ẹ́ proud ẹ̀yin lẹni mi kì í dé ṣe pé mo kàn ń proud lásán mo mọ ohun tó lè ṣe nígbà tí dáàdi wà láyé mo mọ ṣe rí mo dẹ̀ mọ̀ pé lẹ́yìn dáàdi wọ́n lójú gbóhùn everything. àdúgbò lọ́dọọdọ. sórí Yétúndé tó jókòó yìí hmm. ó ní ẹ̀gbọ́n kan tó ń jẹ́ akíkúnmi hmm. akíkúnmi tí mò ń sọ fún ẹ yìí hmm. tó bá rí owó ẹyọ nílé kan kò ní kọjá ní street yẹn mọ́ kò ní gba iwájú ilé yẹn mọ́ nọ́ọ̀tù tó kàn kó wa wọnú ilé yẹn. kì í ṣe wọn Yorùbá ni. tí ó bá rí ọṣẹ dúdú kò ní délé yẹn mọ́ láéláé. bẹ́ẹ̀ o. ṣé wàá rí ọ̀rọ̀ tó wá worst jù nǹkan tó wà nílẹ̀ yìí. jọ leader ẹ̀yin ológun kílẹ̀ porúkọ ẹ̀ náà. bẹ́ẹ̀ téèyàn bá lóògùn tó bá lóògùn dojú ẹ̀ tó lóògùn pín ẹ̀ ó ti dàrọ̀ ni. Oh, àrọ̀ mi ni you see sórí ibi tí akínkùnmí ní oògùn dé ń sìn àrọ̀ ní gbọ́dọ̀ jẹ́ ọmọṣẹ́. ìyẹn ni tẹ́ sọ pé kò gbọ́dọ̀ fojú lówó ẹyọ yìí. bẹ́ẹ̀ ni o. Ah. ó já sí pé akíkanjú ọmọ ni nìyẹn. akíkanjú kọ́ akíkanjú ni. something is wrong somewhere. yes o yes. bẹ́ẹ̀ ń ṣe ronú yẹn. ẹ ọkọ eh. tí ń ṣẹlẹ̀ ni o. something is fishing. ọ̀dà ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ kí lẹ́ẹ̀ tó pé pẹ́. akíkúnmi ló ń jẹ́. akíkúnmi. ẹ eh, akíkúnmi àyìndé o tún já àyìnbí akẹ́kọ̀ọ́ mi àyìnbí. sórí èyí tó wọ́ọ̀sì ju ọkọ ni pé village ló ń gbé báyìí èyàn kò ní city ó lọ gbé ní village. tó ifá ọ̀run mi là wàá ològiri ta òòṣà òòṣà kúyọ̀lé òòṣà kúyọ̀lé ráyé rọrùn bá a bá fẹ́ mọ lójú àríran ọ̀làkọlẹ̀ gbòó báyìí nítòsùmarè. ẹ wò mí wò ṣe é rí akíkùnrin àyìnlé yìí a fẹ́ kó padà sí city ẹ fẹ́ kó padà sí gbòòrò kò lè dédé padà o àkọ́dé tó ojú tó yọ yìí kò lè dédé padà kò lè padà lójú bọ̀rọ̀ kò lè padà lójú lásán hmm. Hmm. ẹ bẹ́ẹ̀ bí èyìnbó tẹ́ sọ lẹ́ẹ̀tọ́ pé something is fishing hmm. ẹ nǹkan fishing lóòótọ́ àwọn tó ju gbogbo wa lọ́nà tó wọ́ bọ̀ lára àwọn tó ju gbogbo wa lọ. àwọn ọmọ mi sí. wọ́n rapala wọ́n wọnú láìfù ẹ̀ wọ́n wọnú láìfù ẹ̀ mísírì mísírì náà fi wọ láìfù ẹ̀. ẹ gbọ́ àmọ́ ó ti bọ́ mẹ́ o. Oh, I know that. <laughs> ẹ̀kan lọ báyìí mi wá fifteen thousand naira tẹ́ ẹ bá ti di fifteen thousand ní gbọ́dọ̀ rírú yín kí n ní mi ní ṣiṣẹ́ yín tẹ́ bá ti di fifteen thousand màá ra gbogbo ohun tó yẹ kí n ra màá pápọ̀ mọ́ra wọn màá pè é màá pè é lóhùn aròǹbí kò tó bẹ́ẹ̀ ó ń bọ̀ lé. ah àdúpẹ́ o ẹ wò sà kẹfẹ́ gbàjọ fifteen thousand lọ máa kó fún yín kí ṣáà ti bá wa ṣe gbogbo ojú wọn kó ká bẹ́ẹ̀ ní ọ̀tọ̀ bọ́nú skin wọn àbí ọ̀tọ̀ bọ́nú ara wọn yẹn owó yẹn kẹ́ máa bá mi fàyọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣàánú wa tó rọ lọ́rùn. gbogbo yẹn ni màá fàyọ gbogbo yẹn ni màá fàyọ ẹ ti rí ibi tó ti fa ipo ẹ rí ibi tó ti fa ipo fọ white tàbí tó fa ipo fọ aṣọ kọlọ ẹ rí bó ṣe ń bò ní bí mo ṣe máa bó ọwọ́ burúkú tó wà lára ẹ̀ bí mo ṣe máa bó kúrò nìyẹn. màá dúpẹ́ lọ́wọ́ yín o ẹgbẹ́ ẹ̀gbọ́n mi o ẹ bá wa gbà wọ́n o. kí la fara fún ẹ̀gbọ́n ah, ah, ah. mo ṣe máa jọ yín lójú jù báyìí lọ nígbà tá a bá ṣe iṣẹ́ àbúrò yín tán mo ní kankan tí màá fún yín kò sẹ́ni tó jẹ́rìí yín fún ẹ máa gbé mi ní lódìndín àdó ni gbéyàn yín mo ṣe yín ibẹ̀ ni mo máa gbọ́ sí. a gbọ́ ọmọ bẹ́ẹ̀. èmi àìjọ ni thank you àbúrò ó ṣe gan. ẹ ṣe o a máa rí yín o màá rán wọn sí iṣẹ́ gbọ́ ẹ kò sí wàhálà bọ́dà ìbàdàn mú kí ní ọ̀pá ẹ̀yìn yìí ó dáa gan o. ọmọdé togutogu ti wàhálà ti wà. àwa àwa ọ̀nà ni ọ̀nà ni ọ̀nà ni jágbàdo kí ló dé. má jà gba bí ọ̀dọ̀ wa rè ọ̀dọ̀ àwọn guys makanaki yẹn nìyẹn mi dẹ̀ fẹ́ kí any problem kan pa á pọ̀ rárá. jà gba báyìí makanaki ẹ jẹ́ àlọ́ makanaki kẹ. àní ah, má jà gba bẹ̀ yẹn jà gba bí ah, ah, jà gba bí. bàrà lẹ kí ló ń ṣe ẹ tó ṣe bá a la ṣó ń fọ ni èèyàn ní ká gba ọ̀dọ̀ àwọn makanaki ṣó o mọ tó ṣẹlẹ̀ ni wọ́n lè ga lára wa tó dúró tán. gíga náà fi ń ṣe gíga náà fi ń ṣe oníkan fọ́ mi lẹ́kùn kan fọ́ mi lá. ẹ jẹ́ lọ ẹ jẹ́ lọ. wọ́n má jà. balẹ̀ jẹ́ ká o dà ká àwọn méjì síwájú bọ̀ lẹ́yìn. ẹ bọ̀ kí ni nǹkan tó rò ṣé òórùn pẹ̀lú bá mi. ó jọ bẹ́ẹ̀. èmi abẹ́rù. ọlọ́mọ. èmi fẹ́ bẹ̀rù. Ah, ah. ohun tí mo kàn sọ ni pé mi ìfẹ́ ká máa fa wàhálà ẹja gba bí ká fi bílẹ̀ ó tọ́. ìyá àjọ bàbá ẹ ọmọ ló kúrú jù lọ. ẹnì sóńgbà ẹ kọkọ ọrùn kọba ọrùn mi á kàn ẹnì sóńgbà ó dẹ ló mọ ti. ó mú bínú èmi bí mo ṣe wà náà máa bá wèrè gidi ní mí máa bá wèrè gidi ní mí ọdún tó kàn máa ṣẹlẹ̀ ní wípé ohun tó máa ṣẹlẹ̀ ní wípé èmi ò kí kọ́kọ́ fa wàhálà ọtí ọba bá mi fa wàhálà ẹ ò kí gbà lẹ́rọ̀. kí ló ṣẹlẹ̀ kí ló jẹ́ kí ló ṣẹlẹ̀ kọ́kọ́. ilẹ̀ ilẹ̀ fún ọ. rí rí rí rí ùtù mi rí ùtù mi. magalaki magalaki mo ti sọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ o mo ti sọ fún ọ wípé mi ò gbà bí o mo ti ní kó má jẹ́ ká gbà mí ká lọ gbà bò mí o agídí ló ń lò o agídí ló ń lò o mo ti sọ bẹ́ẹ̀ o. wàhálẹ̀ sọ fọ ni. mo fọ ní èso. bẹ́ẹ̀ni sọ ìwọ baba kúkúrú yìí sọ mi yẹn ti máa sọ pé kó má gba ìgbà kọjá mọ́ bọ̀tún tó ń wá ojú àrílẹ̀ ni. máa wọ́n mọ̀ yìí ọpọlọ ọpọlọ ní kíní kẹ́lẹ́ sọ́kẹ́ mo sọ fún ẹ wípé ojú mi ni wọ́n ṣe bí ẹ kó má máa dá mi mọ́ àbórí ẹ bàjẹ́ ni makalaki ni mo bẹ̀rù mi ò bẹ̀rù ẹ o. ẹ yọ nù. ọba ẹ lẹnu wọn ti ba ẹ. ẹyin méjèèjì tẹ ẹ bá lílu ẹ̀mí ara yín láàrin ìṣẹ́jú kan ẹ parẹ́ bí so. mi lọ kí ló ṣe wọ́n mi ìnàkí. èmi ìnàkí. ìnàkí mi ò bẹ̀rù ìwọ àti ọ̀bọ èmi lè nàkì makalaki ṣiṣẹ́ owó ẹ. àyíwọ́nù àyíwọ́nù ọ àyíwọ́nù ọ àyíwọ́nù ọ sẹ́ẹ̀rí ẹ̀rí sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí ẹ̀kọ́ sẹ́yìn yín o ẹ̀rí máa tẹ́ o ẹ máa tẹ́ o ẹ máa kábùkù o makalaki jọ mo ti sọ mo ti sọ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kọ́ máa jẹ́ ká gba bí pé ká gba bò bí jọ. ó yẹ níbẹ̀ yìí ẹ̀mẹ́jì ẹ̀kọ́ rẹ̀ mi sọ. kí n tẹ ah, ẹ méjèèjì ẹ bá rẹ mi sọ tó bá nídìí ẹ̀mí rẹ dúró tó bá nídìí ẹ̀mí rẹ ìṣẹ́jú kan ló fún ẹ. sọ́rí wa sọ́rí wa. a ti mọ̀ pé ó dúra wọn lọ bẹ́ẹ̀ sí wèrè yàbí o fẹ́ bẹ́ o fẹ́ kú kó o lóògùn bí àárọ̀ ni kó o gbó sùnmí kó o gbé sùnmí hàn bí ẹrẹ wo ìyá ẹ orí. ìrẹ́ burúkú rẹ̀ rẹ̀ bàbá bàbá ìwọ wọ́n bí ẹkú rẹ̀. ṣé bó o kó olóògùn àrẹ ikọ̀ máa ló gbà. àbẹ̀yẹ àbẹ̀yẹ àkútúkú ọlọ́dọ̀ makanaki makanaki. ikọ̀ máa ló jẹ́ kí wọ́n lọ́wọ́ ẹ̀ ẹ̀ jẹ́ ká lọ. ẹ̀ jẹ́ ká lọ. àkútúkú rẹ̀ ṣé bó o kó. Akíntúndé mo sọ fún ẹ tẹ́lẹ̀ agídí ẹ ló pọ̀ mo sọ fún ẹ tẹ́lẹ̀ Akíntúndé Akíntúndé ó ti pa ó ti pa mo sọ fún ẹ tẹ́lẹ̀ àbíbí sọ fún ẹ mo ní kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹlẹ́ni lọ́gùn aládùúgbò ah, ẹjọ́ wọ́n fàyàn sí bí mo lè sọ fún ẹ mo ti pẹ̀lú ẹlẹ́ni dànù sí olórí burúkú kàmí pa lórí. Ah, ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. mo ti sọ fún yín wípé igbá là ń pa kì í pàgò. bẹ́ẹ̀ni ẹja lọ. ẹ lọ bó ẹja máa lọ. ilé ọ̀rọ̀ pe akin. ibo pe akin akitunde ló kù. akitunde alabi ẹja lọ. mi lọ. yóò. lẹ tún fẹ́. ó ti dà báyìí ó ti dà báyìí. ó dà ẹ ṣé o. ṣàléwá. kí lẹ fẹ́ ṣé ẹmu ńlá ni kí n bá yín mú ni àbí kékeré. àlewà ṣàníjà ni kí ló le tó yẹn. ìyẹn le. ẹ rárá mú ní ìṣòro ajé ń tẹ ẹ fẹ́ ni. ṣàléwà ṣùgbọ́n pọ́n náà ń dẹ́ ẹ lọ́la. ṣàléwà torí tí ẹmu ṣe ń wá bíbá wa mẹ́mu. irọ́ o torí mi. ṣáwa máa ajẹlẹmu ni. ó sún mi o. torí tí ẹ ṣe wá bí wàá ọmọ wa mẹ́mu ọlọ́run dá ẹ lọ́lá tó bá wọ̀nyẹn ọlá wájú ẹ̀gàn ọlá. àdùpẹ́ sóńtẹ́sọ àdùpẹ́. ṣàlẹ́wà mo ti ń yọ tán mo jó fẹ́ mo ti mo nífẹ̀ẹ́ ní ṣàlẹ́wà. ìfẹ́ ìfẹ́ ṣá ó kòkòrò lẹ́yìn ọkùnrin ọpọlọ tẹ́ máa fi mú un tẹ́ ẹ mú lára èèyàn báyìí tẹ́ máa fi sá lọ òun lẹ́wọ̀n lára tèmi ẹ ẹ lè rí rárá ẹ jẹ́ mu nǹkan tẹ́ ẹ fẹ́ kò rí bẹ́ẹ̀ wá ṣàlẹ́wà kò rí bẹ́ẹ̀ ṣáwàjára abúlé lójú ẹ ní òun múra wa ni ayatọ ẹ wo èmi ò ráyè ẹ mú nǹkan tẹ ẹ nímú kẹ máa lọ lẹ́nu. ṣàlẹ́ ṣó gbọ́tàn mi rí ni. kò yé mi o. Ah, ah, kí ló mú ìgbàgbọ́ tí mo bá mú olójú kòkòrò ni. jẹ́ ká fọ̀rọ̀ wọn mẹ́mú wọn náà wọ́n bìnrin ilẹ̀ fẹ́lẹ̀ mẹ́mú. olójú kòkòrò ìdí ẹ̀ ló. kódà ah! ìjó ìnìṣà ẹ. kí ló tún fẹ́. mi ìfẹ́ ní tèmi bọ̀ tí owó tí mo bè lọ́wọ́ yẹn ni kókó. ó kéré bó bá ti ṣe ohun tí mo fẹ́ ó kéré gan-an tá a bá ti kú mi bàá àtúnṣe lọ bòmí lọ ṣe fàájì. kò sí wàhálà. максимум. tó ṣòro. wọ́n kun eléyìí yálẹ̀. ẹ lò ó wọn ní lẹ́ni mo wà ṣe bówó ṣàtìrẹ́dì ẹ̀yin máa kówó bọ̀ iṣẹ́ ti ṣe àrí ìgbà mélòó ni ajá wa fi ń gbé ògiri ní bàtàrà ẹ kàn mí lára. ṣọ́ra ẹ̀. ta ni. mo ní o ṣọ́ra ẹ̀. ọ ta ló sọ̀rọ̀. sọ́ọ̀dì kò má bàa gbogbo aládìgẹ. gbogbo aládìgẹ. ẹ wá kò ṣọ́ra ẹ̀. mo ní kò ṣọ́ra ẹ̀. ẹ jẹ́ bá mi ta ni ló lè gbà wọlé. kó má bàa gígùn aládì. Ah, ah. ẹ má bínú ta ni kí lorúkọ yẹn kí lẹ fẹ́. orúkọ ìyá mi ni àyìnkẹ́. ẹ kí nìyẹn ní í ṣe. orúkọ tí wọ́n ń pè mí ni akíkúnmi wọ́n tún máa ń pè mí ní àyìndé torí ẹ rántí béèrè orúkọ ìyá mi lọ́wọ́ ẹni tó gbéṣẹ́ fún yín. èmi tí ẹ béèrè náà sọ́ọ́lì ẹ ẹ òbí ó ti yé mi <laughs> kí lè fẹ́ kí lè tẹ̀ fẹ́ ọ̀rọ̀ yìí ti yé mi ẹ̀yin tẹ́ lè wọlé láì ṣílẹ̀kùn. tata mi. èmi ni o. ẹ wọlé. ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ àti ẹ wọ ẹ ṣe gan ni ohun yẹn ni mo ti sáré wá kó wá fún yín. ẹ má jókòó síbẹ̀ ẹ ṣe ti jókòó mo ti jókòó ṣe bẹ́ẹ̀ faragún kan. mi faragún kankan. kò sí wàhálà. ẹ wo owó yẹn rè fifteen thousand tẹ bèrè lọ́wọ́ mi òní mo kó wá fún yín. owó àbí ó pé. ó pé èlò ni mo pè ná. fifteen thousand lè pè é. kí ló ṣẹlẹ̀. Ah, mo ń gbọ́ mo ń gbọ́ ṣé kí n gbà ṣé kí n gbà. Ah, ṣe bẹ́ẹ̀ yóò rí nǹkan kan. mi ì rí nǹkan kan. àwọn ọmọ alẹ ni mo dọ́gbọ́n bí lóore. Ah, ẹ má jẹ́ rí wọn <laughs> àwọn orúmọlẹ̀ ṣọ́ọ̀ṣì àti nìkẹ́ gbà lọ́wọ́ mi. ọ̀nì bẹ́ẹ̀ ẹ ṣe ẹ ṣe o ẹ bá mi pe bọ̀dá mi wálé ni o. ẹ wò mo fọlọ́ọ̀ bẹ̀yìn torí ọlọ́run gbogbo nǹkan tẹ máa fi pẹ̀gbọ́n mi wálé nìkan ṣe o ṣe wá rí àwọn owó burúkú tẹ ní wọ́n há sí wọn lára yẹn ẹ bá mi yọ gbogbo owó yẹn kẹ bá mi yọ kó parapọ̀. máa yọ gbogbo owó òsì dànù gbogbo bí máa yọ jù máa yọ jù máa yọ jù tí ó bá ti fi gọ́ọ̀mù lẹ́ nǹkan bóyá wàá bẹ̀rẹ̀ dúró sí ọwọ́ kan ló ṣe. Ah! ẹ ṣé kí n wá dúró gbé a lọ ni. ẹ má tún dúró. n padà wá. máa pè yín wá ṣe máa jẹ. ọlọ́run bá mi fún yín ṣe. ẹ ṣé o iṣẹ́ bẹ̀rẹ̀. bẹ̀rẹ̀ iṣẹ́ kẹkẹ ṣiṣẹ́ yẹn gangan Ọlọ́run bá mi fún yín ṣe lágbára Ọlọ́run. àwọn olùmọ̀lẹ̀ <laughs> ẹ ṣe bàbá ayé gbà mí o ọlọmọ má ṣe yùn mí ni o bàbá ayé gbà mí o ọlọmọ má ṣe. kówó ẹ̀ dání bẹ́ẹ̀ ni mi ní nǹkan kan tí mo fẹ́ fowó ṣe. kí ni mo ti máa wá ṣe báyìí. ìkìlọ̀ tí mo fún ẹ ni wípé o ò gbọ́dọ̀ dáwọ́lé tó o bá dáwọ́ lé wàá kàn dínú yàn o. ṣé mi ìgbà bẹ́ẹ̀ báyìí ṣé mi ìgbà bẹ́ẹ̀ báyìí èmi tó jẹ́ pé ìwé ogun dáàdì ni mo gbé ìwé ogun bàbá ni mo gbé ṣé mi ìgbà bẹ́ẹ̀ mo ti sọ fún mi má ṣe nǹkan kan ìwé náà ní nǹkan ṣe ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe ní má ṣe nǹkan kan yẹn mi ò ní ṣe nǹkan kan o ẹ má kọ lù mí o kò sàgbára tó dàbí ti bá mi o kò sàgbára tó dàbí tọ́lọ́run mi agbára tàjẹ́ gbọ́ kumari ye. o tún dẹgbẹ la wa da rẹ ta lórí. rere o ti ko o ye o jẹ jiri kumari. ẹ o bi ẹ o bi ẹ o bi bẹ́ẹ̀ ni bá pààyàn. ẹ bọ́ra ló ma jẹ o pàmò ikun pa náà pàgbé kẹmu pa náà ta la ni o ẹni bá pàmò pàgbé ni o kumari kẹ ọ bire o ti kú o ti lọ. àní kumari rẹ mi wò yìí. o fẹ́ jọ o. ẹ ní sùúrù ja yé ṣeun ẹ kumari. kumari ni o o gbójú sókè o. kumari ni. <laughs> Ah, eh, kò fẹ́ ṣe. o fọlọ ká ọ̀hún ni kó máa dà kó máa dà. kó fẹ́ dẹ́ lára kò tẹ̀ sí kò sí nǹkan tó fẹ́ ṣe. èmi ni èmi Kúmarì ni ẹ mọ̀ pé gbanápa ẹnìkan kì í pàwọ́. wọ́n bí o wọ́n bí o wọ́n bí eh. wọ́n bí wọ́n bí sọ́ọ́rí kẹ́ńkẹ́ kan eh. kó mọ̀ pé èmi èmi ò sọ ọ́n o ó ti yé iná ó ti yọ ah, ó ti yé mi o iṣẹ́ yẹn ti yé mi sọ́ọ́sẹ́ yẹn ò lè yẹ èmi náà ń lọ́wọ́ ó ń lọ́wọ́ apáyọ̀ ọlọ́pẹ̀ ọ̀ọ́ bí ẹrẹ́ máa kún ẹ̀ pa ìlú rẹ̀ wà á kú àlùkù ah. Kúmarì tó bá mọ̀. Ah kó kó jí nígbà mẹ́wàá àwọn apá yẹn nígbà mẹ́wàá apá yẹn nígbà ogún àtúpá yẹn àtútú ẹ̀ pa ni irú rẹ irú rẹ. èmi kò sí kan ló fẹ́ ṣe. èmi. kó máa ṣe. kí ni àmú wa. lẹ́nu. yé yé yé yé yé yé yé. eléyìí lè máa fi mọ̀ wípé ẹni tó bá ti ṣe irú ẹ̀ ilẹ̀ á mú. ojú oró ń rè ń lékè omi òṣì bàtà ń rè ń lékè odò oyún ìbombom bá ní ìṣòro fi ń so oyún ìkẹ́tẹ́kẹ́tẹ́ bá ní ìṣòro fi ń so àṣẹ. a kì í rókùnrin ẹyẹ lórí ìtẹ́. gbogbo ara ibaba ikọ ìsòrè kan fi so. àṣẹ. àkàlàmàgbò èèkú e léwe. àṣẹ. gbogbo ẹ̀sán ìṣe baba ìsòrè kan fi so. àṣẹ. bó bá ṣe ń lò kó má fò. àṣẹ. kó má ṣe ń lò kó má fò. àṣẹ. kó bá fò kó má fò sórí tèmi. àṣẹ. kó má fò sórí tirẹ̀. àṣẹ. ará àdúgbò wọn lè forí kó. kó má rubi lọ. kó má ròfò lọ. kó má ròṣì lọ. àṣẹ. kára kó yá. bó ṣe máa rí mo ṣe sọ yẹn gba díẹ̀ mu díẹ̀ pẹ̀lú rẹ̀ mi. ẹ pẹ̀lẹ́ yìí báàmì kó mi kò mú. ọmọ náà. báàmì kí wàá lé tó kò gbá lọ́ọ̀ mi látàárọ̀ náà o. báàmì báwo ló ṣe ń ṣe yín gangan. ẹ gba ilé ìkẹ́ fún wọn. ní àwọn lọ mú wa náà ní sí wọn fún wọn dé má sọ pé kíni má mi wọ ìwọ ni ojú ìwé tí wọn lò tó lò fún wa awo ọ̀là àgbàdìẹ tí ẹ mú owó tiẹ̀ sí díẹ̀ kó mo díẹ̀ lọ mo díẹ̀ lọ kárí nǹkanì hmm, gbẹmí gbẹmí gbẹmí gbẹmí nǹkan gbẹmí ọ̀là mo díẹ̀ sí mo díẹ̀ sí mo díẹ̀ sí mo díẹ̀ sí mo sí mo sí mo sí mo sí mo sí mo sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó mú díẹ̀ sí tó mú díẹ̀ mẹ pẹ̀lẹ́ awo. nígbà mi ni inú mi. ọkàn rẹ̀ ṣe bí ń dọ̀sẹ̀ mú ní ìsinmi àpò nígbà tí àlejò ara ni yọ̀ọ̀sẹ̀ yẹn lé ni ó lè jẹ́ pé bọ́ọ̀sì kọ̀tà lọ́gbà bá kó tó gbójú ilé ọmọ yọ̀ọ̀sẹ̀ yẹn yàrá ni. ọjọ́ ìdí. Hmm? ọmọ gbé oró gbọ́dọ̀ pàdé oró lọ́nà hmm. níjọ́ tí oró pàdé oró lọ́nà níjọ́ náà ni oró gbé oró mi torótoró ẹ rò pé n ó kú n ò lè kú ogún ọdún lónìí ni wọ́n ní. ogún ọdún kìíní ẹgbẹ̀rún ọdún gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng wọ́n ló diṣẹ́ rẹ̀ ẹni ẹni ò ní diṣẹ́ rẹ̀ ó di ọmọ ọmọ akínkùnmí ọ̀ jẹ́ agbára ìlédùá ọ̀ jẹ́ bẹ́ẹ̀ mo ní mò ń rí de ó ní kú báyìí o. ṣé tẹ wàá rí o mm. bẹ́ẹ̀ mi ṣe ń wojú wọn ni èsì kúrò ẹ̀ bóyá kí òkúrò àlùbẹ̀ mi èmi dákú mọ̀ lójú èsì ah. kúrò lójú wọn. ọ̀gẹ̀dẹ̀ èsì kúrò lójú ọ̀rẹ́ mi ojú dẹ̀yìn ń wo àtìkè lọ́wọ́ à ń bẹ̀. àjàdí hmm? àwíkọ́ mú àwọn akẹ́kọ̀ọ́ mi dà. bá mi. bójúmọ́ bá mọ́ mo lọ́rọ̀ kan tí mo sọ fún yín àmọ́ ńgbà tójúmọ́ bá mọ́ ni ńgbà mi ọ̀rọ̀ kì ṣe é sọ lókun hmm. àfi tí ojúmọ́ bá mọ́ tí fìtílà bá bẹ́ẹ̀ olóòdò tó sọ ọkàn tèmi tó bá rẹ̀. àmọ́ mo ní kú. mo èmi mà ẹ bá ní ogún ọmọ lọ ọ̀hún dé ọ ni. wọn náà ikọ́ ìmọ̀ màá sọ ọ́ pé ẹ ń gbàdé ikọ́ àpòpọ̀ ikú kì í pẹta lójú ràn. mo mọ mo mọ ṣojú wọ ni bí gbogbo wọn bá rẹ yọ yàgò ni yọ yàmọ ìdìbò mi ni. àwọn onílẹ̀ àfojúmọ́ ayọ̀mọ́ wa. àṣẹ àṣẹ. sàgbára tó dàbí ti bá mi o. láyé lọ́run. kò sàgbára tó dàbí tọlọ́run mi. agbára tó jẹ́ agbára lọ ni. agbára tàjẹ́ gbọ́ tó wá rírì. láyé lọ́run agbára tó ṣọgbọ́n tó tẹ̀rí bá ni o. agbára tó jẹ agbára lọ ni. ẹlẹ́bọ̀ lògùn gbọ́ ó sáwọ́ gbó. láyé lọ́rùn agbára tó ju gbogbo agbára lọ ni o. agbára tó ju agbára lọ ni kò sí o kò sí o kò má lálá fiwé kò sí o kò sí o kò sọ̀bà bí rẹ̀ kò sí o kò sí o. Olawo gbẹ́mi Olawo gbẹ́mi gbẹ́mi gbẹ́mi baba ah! Olawo gbẹ́mi. Fẹ́mi. àmì ah! àwọn ẹlẹ́sẹ̀ omi ìdòrí. Ah! bá mi lọ. àwọn omi ìdòrí. bá mi lọ. Fẹ́mi. kábíyèsí kábíyèsí ìrẹ́ lọ́ba ojú kan ló kọ́ bá òun kan èèyàn ẹ̀yà kọ́ kìkì lọ́jọ́ kìíní àná. ṣé pé àwọn kan ní kúkílẹ̀ kò mọ̀. awopọ̀nlé ẹ dákun náà ṣé awopọ̀nlé wa ń tàn mí nù tó ní pé òun lọ́rọ̀ tó ń wọ́ bá wa sọ tí lè bá wọn. Ah, kò tẹ̀mí o èmi lọ̀rọ̀ òye èmi ń dọ́fẹ́ bá wa sọ náà ló ti ṣe ojú ẹbí ó pè ojú ara ó pè awopọ̀nlé a sọ báyìí ah, ara ń fún mi ngbà tó ti mú kọ́ lọ́bẹ̀ pé ikọ́ ti ń wù mí wọ́n pé ikọ́ adìẹ fúlàní rè é tádìẹ fúlàní bá sì ti ń wúru kọ́ ọ bá wọn ọjọ́ ọkọ èpè mi àbọ̀ládìẹ aṣáára fúlàní kan ni ara rò fún mi ṣùgbọ́n kí n má yanu ni kò burú kò kú sẹ́ni tó lè fún ìgbọ́n kan kọ́jọ́ ayé rẹ̀. bàbá kí bá mi ti lọ náà o akíkúnmi ọ̀rọ̀ wa ti tọ́pẹ́ o torí pé kí ni ẹnu ọmọ ẹyẹ àkókò ti tó kì í sọ kí iye ẹ tó kú bàbá rẹ ti rú ọ lágbára ó ti rú ọ lágbára o ẹ ń bá ló wọ ọtẹrù ní ìtaná ló mú ni o ó ti kú nu ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé wa dọwọ́ rẹ ilé dọwọ́ ẹ o torí pé. Pe kò sẹ́ni tó tún lè bá oṣù tọrọ mọ̀ yàtọ̀ sí mi kínní. torí ẹ máa ń sọ pọ́kùnrin tí nǹkan mi máa ń bẹ lẹ́yìn ọ̀gbìn wọ́n pa owó pọ̀ ní o. àwọn àgbàsíbọ̀ wọ́n ní pé ọ̀rẹ́ kítíkítí èyí kan kàtàkàtà ńjọ́ ọ̀rẹ́ kítíkítí bá kú èyí kan kàtàkàtà ni ó gbèsè ìbẹ̀rẹ̀ adé yìí o bí mo ṣe lè wù kí n súnmọ́ àwòpọ̀ wa ní tó kó tó di pọ́ mọ́ ọ yìí ní tó fi wọ́n kò fi hàn mí o ndó o sì rí wọn ò rí ilé wa dọ́wọ́ rẹ̀ ndó o bá mọ̀ pé àsìkò bẹ́ẹ̀ làwọn pọ́nlé tọ́pọ̀ lédè ilé tọ́pọ̀ lé o dọ́wọ́ pé omi ní bùsílẹ̀ bomi sí o ndó bá pọ̀ rọrùn ní tọ́jú wọn ṣe bẹ́ẹ̀ o ilé dọ́wọ́ rẹ̀ ndé à ń pè lọ́kùn òjò báyìí lọ ebi wọ̀ rèé kí ni à ń pè ní péyàn pàṣà hàn tó ti lè ṣe ilé wa dowó ọ̀rẹ́ báyìí ó di ilé àmúrorò báyìí àmúlélé ni o ọgbọ́n tí mo sọ mọ́jọ́ yẹn kankan wọ́n máa pàrọwà abú kan fún ọ o bí ndí à ń pè lálágbára bálágbára ṣe é kú bẹ́ẹ̀ láwọ́ pọ́n léṣe lọ yìí o ó ti ṣe tó lè ṣe o. ó lè lára àmọ́ fojú gbé kó fúyẹ́ kò kú sáà tá a lè bẹ́ tá a lè dá sí mọ́ kò sí tá a lè bẹ́ lé dúàfà. kò wá di mú dáadáa kó o dilé mú dáadáa kó o sì rántí gbogbo ọ̀rọ̀ tí máa bọ́ sọ. eré ni n ó ṣe ń ò ní ṣe kà àmọ́ tí bá di ibi ìpàdé dọ̀hún má ṣe bí o gbogbo tí bàbá rẹ fi lọ́lọ́ ọ̀rọ̀ ti pé kò sẹ́yìn kankan tí ó bọ́ sọ̀rọ̀ mọ́ báyìí o bó ṣe ń wò mí níjọ́ ìyá mi ti kú níjọ́ náà mo ti tútó torí kò sẹ́ni wọ́n fẹjọ́ mi sùn mọ́ lóòótọ́ bàbá mo jẹ́ fún ọ àmọ́ mo kọ amọ alápẹ̀rẹ̀ hmm? akínkúnmi ọ̀dọ̀wẹ̀ kò sàràgìrì wọn kà á dí kò mọ́ o nítorí lè máa múnú awó pọ́n lédùn lọ́rùn ni pé ọmọ tó ń fi ẹ̀yìn lẹ̀ fún ó tẹ́yìn tì ó yàn pé ó tẹ́yìn ṣe nítorí bá rú ọ lójú wàá bí mi kì í sọ̀rọ̀ ògùn bí ìmọ̀ràn àbàmì ògùn wọn bàbá rẹ̀ náà lèmi náà máa ń sátọ̀ ọba ni mọ́ kọjá bẹ̀ kí wọ́n jẹ́ kọjá bẹ̀ èso mi kì í mọ́ báyìí o kódà bí mo ṣe ń wọ̀n wájú mi ó ti dáwó pọ́n lé. lílo ọdún tí ọ ìgbanumọ̀ lè ọdún tí ọ gbogbo òòsà tí bàbá rẹ fowó rẹ lẹ́kùn ọdún tí ọ òní ṣiṣẹ́ o òní ṣiṣẹ́ o ọ̀fẹ́ bọ́ aláboyún ètò ọkọ ọmọ ní ọ̀bọ ọlẹ eré òní ń bọ́mọ ọlọ́wọ́ àṣẹ òjò ń rọ̀kọ́rọ́ gbígbóná ilé eré òní ń gbóná o. akíkúnmi kí ló dé tí wọn kọ mò ń pè ní kí ló ṣẹlẹ̀. mo lọ gbọ́dọ̀ lọ. kí ló ṣe dí mi lọ́wọ́. mo lọ gbọ́dọ̀ lọ. kí n má lọ bọ. wá bàbá rẹ gadi ń ba sọ̀rọ̀ yín máa gbọ́. ìyẹn bàbá mi àjẹrẹ ògbọ́dọ̀ jíjó pàtọ́mọ́ ìjọ tó bá dán wò ilẹ̀ ni ó sùn. bẹ́ẹ̀ ni ilẹ̀ ni ó sùn ilẹ̀ ni ó sùn. àwọn kan ni. o ti rìn àsìkò máa gbọ́ bí mo ṣe ń bọ ọmọ rẹ bọ́jú lọ sọ́hùn. Eh? èyí ti rí tó o fẹ́ torí ọlọ́fun gẹ̀dẹ̀gbẹ̀ domínú. o mọ̀ pé wọ́n pàápàá ò sọ fún mi ọmọ tó dúró yìí ọmọ alákéterí pé ọmọ alàwòrì ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti dájọ́ ni níjù bí náà bá búra níjù oníjù tiẹ̀ gbọ́dọ̀ sójó. àwọn kan ni. Eh? àjàdí ọ̀rẹ́ rẹ lọ́mọ ń bá sọ̀rọ̀. mo mọ̀ pé wọ́n ni mo ní kó mú mọ́ra. sẹ́mi lọ ń bá sọ̀rọ̀ tó sì tún ranjú mọ́ mi lójú ọmọ rẹ. Oh. <laughs> lónìí wọ́n jẹ́ kó mọ̀ wípé gulegule rẹ ń pọ̀ láàrin òde yìí ah, ah. màmá ọba nìtan kéèyàn ó fa nìtan ya wọ́n jẹ́ kó mọ̀ wípé gbẹ́gun bá pẹ́gbà ajólẹ́kọ̀ọ́ ni bàbá wọn ayé mo bẹ̀rẹ̀ fújì ó yá ìjì gbé àjàdí ìjì gbé. ké kún mi kún mi àjìnláwa yìí akíkún mi. dáàdì hmm? ẹ̀rọ sà. Ah. akíkún mi pé fún mi ni mo fẹ́ rí àmì ara tó sọ mí lò dára. dáàdì ọ̀dà mi wà lábúlé yìí lẹ́mi ò sí nílé wọ́n wà lábúlé abúlé ló ń gbé sìn yìí. irú ọ̀rọ̀ wo nìyẹn ta ló kí ló lọ ṣe lábúlé. Ah, dáàdì irú béèrè wo lẹ́ ń béèrè yẹn ṣe bẹ́ẹ̀ fúnra ilẹ̀ mú bọ̀dá lọ sábúlé ẹ lè mú ọ sábúlé náà. mo mú akíkún mi lọ sábúlé. dáàdì ẹ̀yin gangan ni. jọ láti lọ ṣe kí ni. ẹni kọ́ ló máa gbé bẹ́ẹ̀ ẹni kó ní ìṣòkò lọ máa gbọ́ òun tí mo tẹ̀ ń bínú dẹ́yìn dẹ́ni kí má kí má sọ̀rọ̀ sí o fẹ́gbọ́n yín ti bínú o ẹ̀yà nítorí pé ẹ̀yin ọmọ yìí kò lè yé yín ẹ̀mọ̀ pé gbọ́ mi ò bímọ ó lè máa rò pé torí èmi náà mọ́ ń lẹ̀ ni mo ṣe ń fi ọmọ mi ṣàwọn akọ. Ah. mo mú ẹ̀gbọ́n ẹ̀ mo mú lọ sọ́dọ̀ bọ̀dà lábúlé kó máa lọ gbábúlé. ẹ̀yin lẹ inú ńlá ló jó mi yí o àfọwọ́fàwọ́ rèé iṣẹ́ mo mọ bí tíṣẹ́ ti dáhùn sí mi lára mo mọ bí tíṣẹ́ ti dáhùn sí mi lára. láti ṣe wà ókè ṣá. o lè yé wọ ilẹ̀ ọ̀la ilẹ̀ ọ̀la pẹ́ kó tó mọ ilẹ̀ ọ̀la ó pẹ́ kó tó mọ iná ah! ńlá lójó mi eh, eh, ọmọ mi mo fà lọ sí abúlé kó máa lọ gbábúlé. dáàdi ẹ̀yin lè mú bọ̀dá mi lọ sábúlé tí mo tẹ̀ tún bínú jọ yẹn tẹ́lẹ̀ máa sùn sóhun tí mo ní dáàdi mi máa sùn ẹ dé o. yorùbá máa burú o. ṣẹṣẹ kò yé. yorùbá máa burú o. ṣẹṣẹ wà ókè mo pé mi ṣì ń sọ fún yín pé mo fẹ́ jáde kó dọ̀là kí n tó dé àbí kí n dúró ni. máa lọ bí tó lọ tiẹ̀ máa lọ bí tó lọ. ó dẹ̀ dàrú ọ̀la sí. dáàdi mi ṣe ṣú ọ̀pẹ máa wọ àfikún ni mo mú lọ sábúlé fúnra mi ọ̀dà oníṣẹ́ ní jẹ́ iná ńlá tó tó mi mo ti mú ọmọ mi lọ sí abúlé mo dẹ̀ fa lọ sábúlé mi. wẹ́ẹ̀ sọ fún mi sọ lẹ́kọ̀ọ́ sọ lẹ́kọ̀ọ́. mo fún fún fún fún fún fún fún.

mo fi ọwọ́ mi ṣe àfọwọ́fà ara mi. sọ nǹkan tó di ń ìrè tó di bíbá ìrè ìjọ lórí ẹ burú báyìí ẹ bẹ̀rẹ̀ sí kì í tí sọ fún yín ní kí òun nìyẹn ni. bàbá ti wá ní ọrùn mi la àsìkò ti wà nílé ìbò náà ń sèwọn láńbọ ọ̀pọ̀lọpọ̀ rẹ lùlù. tí mo bá gba ẹ lójú tí mo bá fi ọwọ́ ìgbà ẹ lójú wà gbá kìtì ni orí ẹ ó yá wẹrẹ ni òròkórí ẹ ti dàrú ọmọ mi lẹ sọ dojúmọ kan oògùn kan Now, straight to Lagos. Move! Faster. Umayo! Àwọn ẹgbẹ́ láti jọ́ọ̀dù, àwọn ọ̀pàdán, ọ̀pọ̀ lọ́ọ̀rù, àwọn ọlọ́pàá ògùnmọ̀, Umayo! Excuse me, let me wait, please. Ojúmọ̀ kan. Ẹ ti jáwèrè. Oògùn kan. Wọ́n ń sá ìwé. Umayo! Umayo! Àwọn ẹgbẹ́ láti jọ́ọ̀dù, ó máa. Wo wo wo filẹ̀, ó máa gbádùn mi tí èèrà bá fi ní pegi àwọn ọ̀dànù ni. ẹ o àwa jẹ́ kí èèrà yẹn mọ̀ pé èèyàn làwa àwa kì í ṣegi bẹ́ẹ̀ ni ó máa tó bá wọn sunkún ó máa gbúrò ẹkún lé wọn láìpẹ́. èmi mo sọ bẹ́ẹ̀ <laughs> balógun ló ń sọ̀rọ̀. babaláyé wa ojú ò ní tì ẹ jọ̀ọ́ mi fẹ́ mẹ́ni tó fẹ́ jẹ́ ta ni onítàn tó lórí láyà ta ló gbórí èèyàn mi tó fẹ́ máa fòró ẹ̀mí tí lọ́dọ̀ wa níbi tá a wà. I wonder o. Eh, eh, idiot ọ̀kan làwọn yẹn ni o. Ah! chief ọ̀kọ́lá o ló ń gbẹ̀mí gbóná báyìí akéde kan tó gbé mi kí ló jẹ yóò tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí náà. ẹ eh, ó jẹ́ kí n mọ̀ pé òun náà lówó lọ́wọ́. ogun olórí kúkú lọ́nu lọ́wọ́ wọ́n jàgbére ni ṣé tọ́ba tiẹ̀ lówó lọ́wọ́ ṣé wọ́n lówó tí ń lọ́wọ́ mọ́ ni àbí ṣé bẹ́ẹ̀ ṣe ní àwa boys káàkiri òun lòun ní boys ni. ẹ ẹ roku torí yẹn gan mo ṣe pé mo fẹ́ kó mọ̀ pé ṣọ̀kànná kì í ṣẹgbẹ́ ọ̀ṣun. Hmm ẹ wo ẹ̀yin boys. ká má bá ọ̀rọ̀ jìnnà mo fẹ́ mú ọkàn láwọn kún un lẹ̀. nice one ọba nice one ọba. ẹ mọ̀ kó tó máa fún yàn ní best food èèyàn inú ẹ̀ máa máa dùn. yes. ṣé ẹ mọ̀ kó máa ń dá èèkan iṣẹ́ téèyàn bá ní passion fún tẹ́ bá fẹ́ fún lówó àtúntò kẹ́ yes. ẹ jẹ́ kí n fẹ́ kí n ṣe bonus kẹ́ẹ̀kan tó rí mi wò bí ràn ẹ jọ option méjì péré ló wà lẹ̀ ẹ̀yin ni kẹ́ wá click sí tẹ́ bá fẹ́ ṣé ká pa dátà ẹ̀ kó sì sinmi fúngbà díẹ̀ àbí ká kúkú yọ sí ìmẹ̀ka kan èwo lẹ fẹ́. Ah, ẹ yọ sí ìmẹ̀kẹ kan mi ò ronú sí rárá. àgbà yìí. ẹ yọ sí ìmẹ̀kẹ kan. <laughs> chief iṣẹ́ ti ṣe ẹ fọkàn yín báyìí. ẹ jẹ́ yọ sí iná. mo ń as usual. ẹ jẹ́ ìjọ yín. as usual. àìlè. chief balógun. àìlè. wọ́n dáa jù. torí ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ́ ẹ má pa mí ẹjọ́ ẹjọ́ ta ni mo ṣe ẹ ṣàárẹ̀ yìí mi fa ohun tó lé jù ẹ̀mí mi lọ́ta ẹjọ́. kí ló ṣe ẹ o ti sọ̀rọ̀ jù ọ̀rọ̀ tó sọ tán fi ní ká wá pa iná rẹ̀ ṣáwá tó rí ìṣàjọ àwọn olè professional aya assassin. Ah! ẹjọ́ ẹ má pa mí ọmọ ọmọ mi sì kéré ẹ wo dàgbà ju inú wọn rí ẹjọ́ ẹ má pa mí. òbí kò sí kọta fẹ́ ju ẹ̀mí ẹ lọ. bẹ́ẹ̀ni ẹ má pa mí ẹjọ́ ta ni mo ṣe ẹ jẹ́wọ́ fún mi ẹ ṣàánú mi ẹ jọ. ẹ̀mí ẹ la fẹ́. torí wọn ti sanwó ẹ. ẹ dákẹ́ gbogbo gbogbo gbogbo rẹ̀ dátẹ́ sọ lẹ́nu. akíkúnmi sẹ́yìn bí wọ́n gbogbo yẹn lẹ́kọ̀ọ́ lè má fi mọ́ ara sí ni. pariwo ọmọ mi ni ẹjọ́ ìṣàánú mi kò gbọ́n ni ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹjọ́ ọmọ tí yorùbá dẹ̀ kọ ìta láti máa kọ wa ó ní dátà àbí máa pa dátà ẹ̀. gbẹ́lẹ́ mo gbọ́ kí n gbèrò. wọ́n má bọ̀. ẹ̀yà ẹ bọ́ ha àníkẹ́ bọ́ báyìí. o fẹ́ bá wa sọ̀rọ̀. kọ́mi kọ́mi kọ́mi àti kọ́mi. now àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orogun ló jẹ́ kó torí bomi gbóná iṣẹ́ tí wọ́n ní kẹ́ wá jẹ́ fún dádì mi yẹn gbogbo yín ẹ wá lọ jẹ́ iṣẹ́ yẹn fún ẹni tó ràn yín tẹ́ bá wá jẹ tán ẹ lọ wé sara yín dànù. èwo ni hà èwo ni hà gbogbo yín lẹ wà mí ńgbà tí bọ́ọ̀ kọ́kọ́ sọ pé gbèrò lọ́ọ̀tọ̀ gbèrò ẹ̀ ǹjẹ́ mọ̀ pé ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ pé pé a gbúdọ̀ jiyàn wọ́n jiyàn làfàwọ̀dá ẹgbẹ́ rẹ̀ gbọ́ bọ́ọ̀ àgbáwo ni. iṣẹ́ yín náà wọ́n yìí pè mí pé ọ̀kan làwọn ti kú náà ó yẹ ti gbọ́ ti kú. ṣe balógun. yes. wọ́n rán wá sí yín ni. ẹ wo ẹni tó rán sí mi yẹn ẹ fọ̀rọ̀ tiẹ̀ lẹ́nu ẹ jẹ́ ká kọ́kọ́ yọjú ọ̀kan làwọn yẹ ká mú yẹn pọ́n bẹ́ẹ̀. olóyè kí ló ń ṣẹlẹ̀. ṣé èrè tẹ́rí wa àjọpá bá ń ṣeré ṣé òjọpá bá ń ṣeré ni. ẹ ṣe sùúrù ẹ má jẹ ẹ jẹ́ kí n fi balance olóyè padà síbí iṣẹ́ tí ẹ wa ni wọ́n ní ká padà sọ́dọ̀ yín wọ́n ní ká wá pa yín. báyìí ṣe ṣe báyìí. jerry jerry. ta ló dápẹ́rín níwájú ọ̀dẹ apènìyàn ìwọ tó ta sámọ́ bàbá bí ẹni taṣọ ó jọba ayé ó tún jọba ọ̀run nítorí pé ah! rẹ ló dàyé òun ọ̀run nígbà wo mo gbé mo gbé mo gbé mo gbé wọ́n ti pa ṣìgbà lógun àwọn olè mẹ́ta ah! Ah, kí ni kọ́ńtì wa dìbà ìwọ lọ́wọ́ balánú èyí tó bá wọn drag ẹ̀ ni ah yéé yéé níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí ọlọ́run o ah, ọ̀fọ̀mà ló ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ ọ̀fọ̀ ló ṣe ṣe báwo ni ṣé wọ́n rí wọn mú ṣá wọ́n rí wọn mú yé ìbànújẹ́ ìbànújẹ́ àti ah, balógun ti lọ báyìí wọ́n ti pa. Ah yéé màá tún máa pè é máa pè é kún mi. àbó gbọ́ nǹkan tó sọ yìí. wọ́n ní wọ́n ti pa chief balógun. of course wọ́n ní láti pa chief balógun. kún mi ò gbọ́ nǹkan tí mo sọ ni. mo gbọ́ dáadáa. wọ́n gbọ́dọ̀ pa á torí pé ẹ̀yin ò mọ̀ pé àwọn náà rán àwọn ayákìlá mẹ́ta yẹn sí wa lẹ́ẹ̀kan. ọ̀rẹ́ mi ló rán ọkàn wa pa mí. bẹ́ẹ̀ ni wọ́n máa pa chief balógun. ok ok ok. Ah, mi ò mọ ah. àlejò lójú kò fi ràn lọ́rọ̀ tèmi. iléeṣẹ́ ọ̀run náà jẹ yẹn èèyàn lẹ́dẹ̀ rí yẹn. àmọ́ kún mi kí ni mo ṣe fún balógun ah. tó máa fi gbèrò ikú pẹ̀lú mi. dáàdi ẹ jẹ́ kó ọjọ́ ti kú ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ nìyẹn ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ mo ṣe o. iléeṣẹ́ ọ̀run náà jẹ yẹn o. ká wọ́n lédùmarè. kí ló ṣẹlẹ̀. o pa o pata ni. ìwọ pa bọ̀bọ̀ yàrá. òun pa náà nìyẹn. ìwọ gan ò nílò màdá yìí mọ. ìwọ kọ́ gbogbo ìjọ ya wèrè. Ah! akin eléyìí ló lù ní o akin no no no mo ṣẹ̀ṣẹ̀ rí reason tó fi ń gbádùn gangan gangan ni ìgbádùn ló wà fún ẹ o ibi ló gbé ibi ìfà ibi ìfàn ìfàn nine saps nine saps. ẹ jókòó ah, kò sí wa mọ bí olówó ni kí ló ń ṣe é kí ló ń lọ jókòó ọmọ kó jókòó báyìí. ara lé. olówó ní káyọ̀ sókè sókè wà gbèsè sẹ báyìí ẹ ò tún yí gbèsè sẹ. ẹ kú jókòó. ẹ pẹ̀lẹ́. ẹ bàdá mi ń pè mí. bẹ́ẹ̀ni. Akin Akin àbúrò ẹ bìtìfù àbúrò ẹ̀ beautiful ọlọ́run bó lè mọ pé ọkọ yìí ọkọ yìí bí mo yẹ gùn yín lọkọ yìí ṣe máa gùn alpha. ọmọ bínú àtẹ̀kàn tí mi ti wọ bí náà ni mi ti ń fẹ́ béèrè kankan o yọ bábi o ti ní boyfriend mo fẹ́ béèrè mo yẹ boyfriend yẹ ó ga bí èmi báyìí àti bí mo yẹ rí ló ṣe rí ọjọ́ mi pè mí jáde kẹ́ ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. bèrè nǹkan táwọn ọ̀rẹ́ mi máa jẹ bèrè nǹkan tó máa jẹ. ìbèrè nǹkan tó máa jẹ <laughs> kí lè fẹ́ jẹ. òfu lójú ẹ. Eh? o fún lójú. o fún lójú. ìwọ sọ tiẹ̀ náà sọ tó bá jẹ ẹ̀mí ò lé ẹgbẹ́ eh? yìí ebrepo ebrepo ló máa jẹ remoside ni ebrepo. ebrepo. ebrepo. ebrepo tàbí kò lo nǹkan mi àbí nǹkan mi wò ló fẹ́ jẹ ó ní fùfú tàbí ebrepo. Ah, ah. fùfú. ẹ wo bí tẹ́ bá wá rí ebrepo tẹ́lẹ̀ bá ṣe obìnrin fóun mo lè jẹ́ ìbìrìpò yẹn náà bọ́tò fún lójú gbogbo ni choice mi tẹ́lẹ̀ mi ni kì í jẹ́ ìsinsin tẹ́ bá wá rí ẹ bá mi wá ẹ̀kọ́ àtẹ̀fọ́. yóò ẹ̀kọ àtẹ̀fọ́ àti tíì tíì tútù. Ah. àmàrógo àti ní problem o. lọ́dọ̀ tó bá ti fẹ́ ni kò ṣe fún un. Ah, ẹ mú bọ̀dá mi kí ni àwọn kí ni gbogbo oúnjẹ tó ń dárúkọ mo ní fẹ́ ni gbogbo oúnjẹ tó ń dárúkọ yìí náà. lọ́dọ̀ tó bá ti fẹ́ náà ni kò fún wọn. ẹ máa ṣẹ̀fọ́ fún wọn. Ah. ṣé ẹ máa sọ fàdà ẹ̀fọ́ tí ẹ máa fi. tẹ́ bá. dájú lé ṣọlá àìsàn rárá dájú. àwòrán o ṣé kò sí o láti bo. Ah, àwọn ọ̀rẹ́ mi ní láti abúlé. ẹ àwa làwọn ọ̀rẹ́ ẹ. àwọn ọ̀rẹ́ ẹ. bẹ́ẹ̀ sà. ọ̀rẹ́ ẹ la jẹ́. ẹ ṣe ṣé kò sí wàhálà ṣá kí ló ṣẹlẹ̀. kò sí wàhálà kò sí wàhálà àwọn ni wọ́n. má má má má má má má wọ̀rí má wọ̀rí ìrínisí onísọni lọ́jọ́ àtìgbà tẹ́tí wọlé tẹ́tí wọlé báyẹn. gẹ̀ẹ́n gẹ̀ẹ́n gẹrun. ẹ wọlé bíi bose ẹ wọlé bíi ọlọ́ládé mr money orí mi ga ni ah! ẹ̀yin lẹ níbí eh? kò ní bàjẹ́ fún yín. ok sir. ẹ ṣe thank you. kí làwọn wá ṣe kí ni ṣé kò ní. ẹ ṣe sá alábí ni akíntúndé ni. alábí bẹ́ẹ̀ni. òun ni akíntúndé. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀ o. àwọn ni wọ́n mú ayédùn fún mi ní abúlé. so gbogbo bí nǹkan ṣe ń lọ déédéé fún mi lábúlé kò ṣẹ̀yìn àwọn méjèèjì. ansa ló ti sọ yẹn sà. àpò kété fún pọ́lá. ansa ni ìgbà tí òun wà lọ́dọ̀ tiwa àwa la jẹ́ káyé dùn fún rẹ̀ tí ò bá sí àwa kò sóhun àwọn tí wọ́n wà ń bí ìsìn tí ó bá dẹ̀ sáwà kò ní sọ ah. tí ó bá dẹ̀ tún sáwà bá wá wà ń sin ẹyin kò yé mi sà. all right ọlọ́run á wò yín ọlọ́run ò ní dàrin yín rú bó làwọn wá ń lọ tí wọ́n ti torí ẹ̀ wá sí. wọ́n fẹ́ máa wá gbé pẹ̀lú wa níbí ni wọ́n fẹ́ kó wa máa gbé bí. bẹ́ẹ̀ sá. kàn mí. sá. ìgbà wo ló ti ń rorú nǹkan báyìí lọ́kàn tí ò jẹ́ kí n gbọ́ kó tó conclude. ẹẹ mo kàn fẹ́ bá ṣe ń ṣe lábúlé ká máa ṣe bẹ́ẹ̀ ń bí náà ni mo ti fẹ́ ní ìsà. ó ṣe ní kó máa bọ̀ kó máa wá gbé bí. bẹ́ẹ̀ sá bó ṣe wọ̀n ẹ́ nìyẹn. ok um, àwọn òbí ti yín kọ́. màmí wà màmí wà lọ́dọ̀ wa lọ́hùn. ok òun kọ́ báwo ni o. òun ní ìyá kò ní bàbá. òun ò ní bàbá mọ́. òun ò ní bàbá mọ́ bọ̀ ó ní ìyá èmi ní bàbá àtìyá bí dádì mi ṣe rí gangan lẹ ṣe rí bàbá ẹ ti kú tipẹ́ aáyán máa ń dánkù ni ẹ máa dánkù ni ẹni bẹ́ẹ̀ ní tipa that's good ok kò sí wàhálà nígbà tó ti ní lọ́kàn pé kàn máa wá gbé bí the only mistake tó ṣe ni pé ó yẹ kó ti involve mi tẹ́lẹ̀ before now a hmm. ṣe bí ọmọ ìjọ mi. ẹ má bínú sá. ẹ mú kàn máa gbé bí ń gbà yẹn. ah dadi eh, dadi wàhálà ti wà ó dadi. it's okay it's okay it's okay it's okay. ah ẹ mọ̀ kọ́tọ́ ní fojú mi rí lórí pé wọ́n fẹ́ jẹun ọ̀jẹun sí ọpọlọ èmi fúnra mi gbọ́dọ̀ fẹ́ dàrú ẹ tí wàá ní kọ́ wá stay síbí báyìí. take care easy pẹ̀lú wọn kì í ṣe apartment iná máa gbé jọ ń gbọ́ mi wọn ò gbé bí building tó wà lẹ́yìn ni kí wọ́n lọ tún ṣe fún wọn jọ gbọ́ so kò ju báyẹn lọ. kò ní bàjẹ́ fún yẹn sọ ẹ jọ ṣé tẹlifíṣàn wà mẹ. everything ló wà mẹ. torí tí o bá sí wele yìí ń bẹ a máa máa wájú wa wo tẹlifíṣàn a máa máa wájú wa ṣeré o. ìfarata ti ní problem báyìí. sọ́padà ẹ ti fẹ́ jiná. Ah! gbogbo àwọn tó wà lórí ilé ìkọ̀ fáìn sáà kò ní bàjẹ́ fún ẹ o gbàgbé àtẹ̀yìnwá ọlọ́run ò ní gbàgbé ẹ̀. sá sá sá. bàrẹ̀ ìbàlẹ̀ ìbàlẹ̀ ẹ̀kọ́ ti kàn tó ń ṣe lójú láti bàbá ẹ̀kọ́ láti. Very sorry, just in the car bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà iṣẹ́ ń lọ lọ́wọ́ sà iṣẹ́ ọ̀tá mi fẹ́ parí ẹ̀ sìn sà all right sà all right sà okay sà okay sà no problem sà a máa tètè ṣe tọ́ta all right all right. kí ni pásítọ̀ wa sọ. pásítọ̀ ní ká ètè ṣe kí á pé a ṣe ní wákàtí ìṣìn nírọ̀lẹ́ ẹjọ́ sábọ́lá ìta yá tètè ṣe kí a jù. ah òótọ́ ni òótọ́ ni olúwa. wọ́n ní kí ẹ fi ogbó kọjá ìṣe sílẹ̀. òyà ni òtítọ́ bẹ́ẹ̀. ọ̀tọ̀. ọ̀tọ̀ tó wá tẹ bá tún ṣe kankan tẹ bá ṣe kankan bẹ̀rẹ̀ tí bá gba yín ní ìlàdí ìtọ́ bá ṣe nǹkan oṣù nínú yín ó máa rí ṣèṣèṣèṣè tó bá dé àbólóṣì ó ń ṣe èrè ni ó ọ̀ṣun ó ń pe blood of jesus tí bá fún ẹ ní ìlàdí wàá máa yàgbẹ́ sára ni àbórí ẹ bàjẹ́ kí ni ká ṣe fún wọn. ta ló rán yín wá bí. Sir, mi mọ̀ pé yẹn ni <laughs> ẹ ra sà um, àwọn church wa náà fẹ́ ṣe revival bí báyìí so that's why tá a ṣe wà bí. ẹ jọ nígbà tí pásítọ̀ yín kárí kò máa ṣe nǹkan bí báyìí ta lè rí ta lè rí ta lè fún lọ́wọ́ kẹtọ́ máa ṣe nǹkan bí. ó bóyá kẹfẹ pásítọ̀. ẹ kí ló sọ. olórí burúkú tún ṣe òyìnbó sọ kò ní dáa fún ìyá ẹ wọn tún bá ẹ sọ̀rọ̀ wọ́n sọ́wọ́ bí ẹni question ó lè tún rẹ́rìn ó tún fẹ́rẹ̀ ọ̀rọ̀ ó tún fẹ́rẹ̀ sọ ó ṣeré ni eré lòrò pa wọ́n yìí sọ ó lè tún rẹ́rìn sọ̀rọ̀ ó ṣeré ni tí bá tún sọ yìí sọ oh, lẹ́nu ìkọ̀kọ̀ bá fún yà yín gò ní. sorry sir. tún sọ o tún sọ o ní yẹ. ẹ ẹ tẹkẹ̀ ẹ́ zè. wọ́n bí ó ah, yẹ tá a bá lọ ìṣẹ́jú kan bí á jáfi nǹkan mi lára yín. Ah, olúwa ló nílé ọtí ẹkún ọjọ́. oya bàbá yìí bàbá yìí ẹ gbà báyìí ẹ gbà báyìí. olúwa ló ní ọtí olúwa ló ní ọtí. kò ní já fáwọn tó ní orí bàjẹ́ jádùn. ẹ ń ṣí eré. lórí ìbú ọmọ. àmọ́ wàndí wàndí wàndí ọ̀rẹ́ ọ̀rẹ́ jẹ́ ń bí ẹ́ lè rí ọ̀rọ̀ kan ọ̀yẹ́ká bára aṣọ tọrọ gbogbo eléyìí tí mo ṣe yìí ẹ̀mí mi ti ń gbóná o ẹ̀mí mi ń ru sókè gidi ni o wọ́n wẹ̀ wọ́n lọ́kàn èmi ò tiẹ̀ ṣẹ̀ wọ́n tèmi. ọlọ́pàá ń bọ̀. <laughs> àmọ́ tèmi béèrè ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tèmi máa kọ́kọ́ mọ̀ wọ̀ nínú ìlú ta ti wá gbogbo àwọn boys tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yìí gbogbo àwọn guys yẹn ìwọ ò láìkí wọn ó ṣe wá jẹ́ pé nígbà táwa bá wọ ti lajú ó ṣẹ̀ṣẹ̀ wá ní ká máa wá síbi kan ká máa pariwo à mi ò lè kọ́hùn sí ẹlẹ́nu ni mi ò lè kọ́rọ̀ sí ẹlẹ́nu ni o kí ni túmọ̀ gbé léyìí. ojo làlà mi o. Ah! ojo. n tó ṣẹlẹ̀ ni wípé mo ti rí ìdí iṣẹ́ tí àwọn bọ́ìsì yẹn ń ṣe bẹ́ẹ̀ ni mo ti rí pé owó wà ń bẹ̀ owó ń bẹ̀ ń bẹ̀ gan gidi mo wá rí ní rí pé tá a bá mú un lọ́kùnkúndùn bọ́ ah! ṣe sá lọ yẹn nígbà tí wọ́n máa pe pásítọ̀ wọn dé wọ́n máa dé pẹ̀lú nǹkan ni. Ah! wọn ò ní dé pẹ̀lú ọlọ́pàá pẹ̀lú owó ọ̀dọ́mọdé ọlọ́pàá kẹ. farabalẹ̀ gẹ́gẹ́ bó ń ṣe sọ pé òun wo ẹ̀wọ̀n lọ́ọ̀kan mọ́ ṣe sá lọ yẹn tó bá lọ pọlọ́pàá wá wàhálà bá ní wàhálà dé nìyẹn o. ọlọ́pàá alábi dúró dúró owó dà bàálà fẹ́ rí o ṣe. n tó ṣẹlẹ̀ nbẹ́ ni wípé wọ́n á lè pọlọ́pàá wá wọ́n máa lọ pe pásítọ̀ wọn wá ni tí pásítọ̀ wọn bá ti gbọ́ wípé àwọn ọmọ onílẹ̀ o àbáwọn kan ló wá lé wọn bí o. wọ́n bá pe sójà tèmi kọ́ owó ni owó ni máa kó wá wà ní kó sójà sójà bo sójà owó ni máa kó wá. oṣù ọ owó ni. orí yìí bàjẹ́ ẹ ṣí ẹrẹ. àbá kú wo wo wo wo kẹrin gbogbo eléyìí tí mò ń ṣe yìí tọ́lọ́pàá bá dé ẹ mọ̀ pé mo gùn ẹ ní rí mi o máa sáré bíi ehoro ni o. kò sí tọ́lọ́pàá ṣe ni màá sá ẹ wo ojú èèyàn lẹ ń rí ojú mi ojú èèyàn ẹsẹ̀ mi ẹsẹ̀ ehoro ni o. àìrá ah, alábì ọlọ́ọ̀dì èmi ò ní sáfàlọ́pàá. ẹ lọ gbọ́ ẹ̀jẹ̀ tí pásítọ̀ yìí ẹ ń ṣí èrè ó yà kò sí wèrè. jésù irú èèyàn burúkú wo wá nìyẹn. rebecca tí wọn gan bá wà ń bẹ tó bá rí ṣé gbogbo wa kò sẹ́ni tó lè dúró tí gbogbo ọ̀pọ̀ tó yẹ níbẹ̀ everybody gbé láàfin wọn fi ṣe. olúwa o kí ni pásítọ̀ wa sọ báyìí. pásítọ̀ wọn náà máa fún wọn lówó tó béèrè náà ni hmm. kí ni kó wá ṣe. lẹ́yìn sọ́mọ onílẹ̀ tí wọ́n gán ju tolílẹ̀ lọ àti pé bíbélì gan sọ pé ẹ jẹ́ ká fi ohun ti késàrì fún késàrì ẹ jẹ́ jẹ́ kó jẹ́ kó ìṣù máa lọ káà lè rán náà ṣe tiwa. èyí olúwa o. Ah, eh, kí wàá ló tí wò wá wá sí workers meeting. ibi tí mo lọ ni mo ti pẹ́ mo ti ẹ̀jẹ̀ ti pé pásítọ̀ gan pé mi ò ní lè wà lẹ́nu so oh. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ah, mo jẹ́ ilé ẹ̀ ok no problem oúnjẹ tó kù kí n tó lọ nǹkan ṣóṣì Mm, ó sì máa kú bọ̀gbà tẹ́mi tẹ́mi ti jẹ díẹ̀ ṣá o. Ah, bẹ́ẹ̀ tí ẹ rí àwa lọ ṣiṣẹ́ olúwa ìwọ mú gbogbo oúnjẹ oko jẹ tó. jésù àgbàdúrà ah! wa. Ah, ìwọ jókòó. jésù àgbàdúrà o jésù àgbàdúrà o olúwa ló lè ṣe o. alábi. social bẹ́ẹ̀ ni mo ń wo àkáǹtì ìwé ìgbòyìn mo wá rí iṣẹ́ kan bẹ́ẹ̀ tó lè ṣe wà láǹfààní. iṣẹ́ ńlá bẹ́ẹ̀ ni iṣẹ́ kò ní ẹ ṣe iṣẹ́ yìí ó lágbára débi pé téèyàn bá pàdé èèyàn lọ́nà tó ní oògùn bí àárọ̀ ni gbogbo oògùn tó wà lọ́wọ́ ẹ̀ máa wá wá síwájú wa ni. ṣíkùn. àwọn àmàgbà gbogbo oògùn yìí àti tó ṣàgbára bẹ́ẹ̀ ni yẹn dá ó yà ajá ṣe ṣùgbọ́n àwọn nǹkan tá a nílò ń sìn a nídìí obìnrin mẹ́ta mẹ́ta wà wà ṣé kò ṣe pé a fẹ́ pa wọn mẹ́ta. irọ́ o irọ́ a pa wọn. ọ̀rọ̀ báwo ṣe máa dé ìlú ajá bíi òṣùwọ́n ṣe máa ronú bíbẹ̀ pa àwọn ni. ó dà kí la fẹ́ fi wọn. a pa wọn ń gbọ́ nígbà tó ti sọ pé àbá wọn kò sí nǹkan tó máa ṣe wọn àbí. bala ìfẹ́ rí wọn bá. ìgbà tó tẹ̀ tí wọ́n á sọ obìnrin mẹ́ta obìnrin kan ṣola nínú ìgbà àwa méjì sí. tani àbúrò tiẹ̀ tó ah. wà ní obìnrin kan ní akọ̀dẹ̀ obìnrin méjì tó kù sí. abúlé òkúlà kan. obìnrin bá wò. àwọn ìjà ṣe náà àwọn ìjà wọn sọ. wọn náà ní fáwọn kò sí kọ́tà máa fi wọ́n ṣe nígbà tá burú ẹ̀dẹ́ ti wà lẹ́yìn kí ló kọ́tà wọn máa wá. sókè sókè èmi ìlọyìn mi ìlọyìn gbẹ̀gbẹ̀ bá mi wá máa àwọn ah, ìfàbúrò mi lẹ. nígbà tó ti ní kò sí kankan tó máa ṣe àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ká dàbúrò ẹ̀. irọ́ irọ́ irọ́ kò ní lò dájú ọ̀rọ̀ ló pa. tó bá ti máa dájú ọ̀rọ̀ dájú kò sí kankan. èmi ò lè ṣe oògùn tí ẹ̀mí ẹlẹ́mìí máa bọ̀ o. ó ti ní kò sí ọdún kò sí nǹkan tí mi lè ṣe láti wá agbára tó sọ yìí àmọ́ èmi ò fẹ́ ṣòògùn mi ò fẹ́ ṣòògùn níbi tẹ́lẹ̀ mi ọmọ máa bọ́ lọ́wọ́ mi o jẹ́ ká lu àbúrò ẹ̀ jẹ́jẹ́ o fi ìfẹ́ ó ti rò máa wà kẹ́tì àyẹ̀wò àbúrò mi. tó bá jẹ́ pé a máa gorí ẹ̀ ní bí a máa bá alájọṣepọ̀ ni ìwọ nìkan ló kàn ní ṣe ìyá kọ́kọ́ ṣe tí màá ṣe tó bá jẹ́ pé láì tàbẹ́ lónìí ẹ̀yẹ́ make sense. gbogbo yìí ronú gbogbo tó wà lọ́rọ̀ ọkùnrin ọ̀rọ̀ kí ni eré ìjẹta tó lọ́yún ojú lójú mi dò. gbogbo òbí yẹn kò sí nǹkan tí mi ò lè ṣe lórí ọ̀rọ̀ olóbìnrin bí àwọn mi ò lè pa wọ́n. ọ̀gbẹ́ni báwo la fẹ́ ṣe lè jẹ́. ẹ mo ti sọ fún yín pé màá ṣètò gbogbo ẹ̀ kò ní kọ́ tán ádám kìíní pa ápù kìíní kan ọ̀gbọ̀n kí ló ṣe kí ni ọ̀nà ọmọ tó kọ sílẹ̀ wọ́n ń kọ́ pé ìṣòro ó ń bọ̀ ó bọ̀ àwọn ni wọ́n sọ pé àdẹ́ẹ̀dẹ́ wọ́n lè ní ikú tó bá fojú gbẹ̀yìn wọ́n lòwe ló tún ṣé bọ̀bọ̀ yóò ní ka ìwé ìdíbi tó máa sọ pé ẹni gígùn ó máa ń jẹ́ fóògùn owó tó lò ó kó lò àjọmọ nọ́nà ni. ta ló gùn láàrin wa. Ah, ṣẹ̀bi òkè á tó máa máa nọ́nà ni. àjọmọ jẹ́ káwọ́ ẹ̀ kílẹ̀ mo tó sọ pé ẹ lè lòwe fóògùn owó ẹjọ náà mi papọ̀. òun ní bọ̀ọ̀mà á ah, mo ṣe dé bá a náà. Ah! ṣé wọn kó jẹ bọ́ra. kí ló rí. sọ kó bí ẹ̀rọ kan bí ehoro tó bá bá débi pé ẹni tó dúdú oníkan lò sọ kí tiẹ̀ ti bàjẹ́. wọ́ọ̀kì. ẹ báwo ni mo máa lọ síwèé yẹn débi ẹni tó dúdú ọlọ́run owó tí ẹ̀dẹ̀ padà bẹ́ẹ̀ ni pé kí owó wà lọ́wọ́ owó dúdú ni owó ẹ̀yọ owó mọ̀rẹ̀ mọ̀rẹ̀. mo ti bá yé jẹ́ òòrùn dẹ̀ ti bá yé mu káyé má má kó mi òòrùn dẹ̀ ti bá yé jẹ́ mo ti bá yé jẹ́ òòrùn dẹ̀ ti bá yé mu káyé má má kóhùn mi ò mo dẹ̀ ti báyé jẹ mo kọlẹ̀kùn ayé ẹ̀ sí fún mi mo kọlẹ̀kùn bí àgbà ìfọ̀wọ̀ mi wọ̀ mí torí pé mo ti báyé jẹ ò mo dẹ̀ ti báyé mu káyé má má kóhùn mi ò mo dẹ̀ ti báyé jẹ mo sáré tètè mo kó mo rìn gbẹ̀rẹ̀ mo débẹ̀ ojú mi ò jojú ọmọ tó lè ṣe àgbọn mi ò jàgbọ́n ọmọ ọ̀gbẹ̀rì torí pé mo ti báyé jẹ ooo mo dẹ̀ ti báyé mu káyé má má kóhun mi ooo mo dẹ̀ ti báyé jẹ mo ti báyé jẹ́ òòrùn mo dẹ̀ ti báyé mu ayé màmá kó ohun mi ò mo dẹ̀ ti báyé jẹ mo ti báyé jẹ́ òòrùn mo dẹ̀ ti báyé mu káyé màmá kó ohun mi ò mo dẹ̀ ti báyé jẹ bí ìgbà wo alẹ́ rò bí nǹkan máa dé báyà ń sè. ẹ mọ àná gangan ló yẹ kọ́ ga ti dé bọ́ wọ́n pè mí farahan lálẹ́ àná pé ọ̀hún ò lè dé mọ́ pé bọ́ wọ́n máa délé ni but mo ti ń try láti gẹ̀tì wọn látara nọ́mbà wọn lọ. Ah, àtàárọ̀ tẹ sọ yẹn gan lèmi gan ti ń pe nọ́mbà wọn ìgbà tí mo dẹ̀ pèpè tí ò lọ mọ̀ pé bóyá máa resume sí ọ́fíìsì kí n wá wò wọ́n. wọn ti dé bọ́ mo mọ̀ pé network ló máa fa tí nọ́mbà ti lọ yẹn ẹ má wọrẹ. Rebecca ṣó de ṣó pé woman ìmọ̀ wá sí program wa. She find this ṣe dáadáa o wọ́n máa wà àwọn no promise mi àti yẹn ò kì í disappoint but àmọ́ ah, nǹkan tó ṣẹlẹ̀ báyìí sí. madam ẹ fọkàn yín balẹ̀ because ọ̀gá mi sọ fún mi pé ẹ invite àwọn sí program church yín so tán bá ní wá wọn ní dasán máa wá. àti yẹn ò ok dẹ̀ kò sí wàhálà sori tó bá ti dé bá mi sọ fún wọn pé mo ti wá bí kán má gbàgbé wa o ó ṣe gan ni god bless you. èmi náà dẹ̀ máa bá yín ràn wọ́n létí so wọ́n á wá kẹ́tẹ́kẹ́ máa ọjà kórè. Shabbat àwa yóò máa pókìkí rẹ títóbi lórúkọ rẹ bàbá àwa yóò máa pókìkí rẹ títóbi lórúkọ rẹ bàbá. kábíyèsí o kábíyèsí bàbá kábíyèsí o. liz. ọ̀nkú ẹni tẹ́ ẹ rí yóò ṣe liz o rebecca lórúkọ wọn. àǹtí ẹ má bínú o ẹ jọ ṣé ìbejì nìyí ni akíkúnmi èmi náà ni mi ìdẹ kì í ṣèbejì ìgbà kan ni mò ń jẹ́ Liz bọ̀ nísìn Rebecca lórúkọ mi I'm a born again Christian sórí gbogbo gbà yẹn ó ti di ohun ìgbàgbé ayé tuntun ni mò ń gbé báyìí kò ń ṣayé rárá àdá ayé ìgbà yẹn mọ́ so Ọlọ́run ti gbàkóso nú ayé mi Rebecca lórúkọ mi. Liz Rebecca. àwọn wo ni ẹ. Yeah wọ́n fẹ́ lé wa bọ́ta wọ́n pè wá lọ́mọ gọ́ta wọ́n láwọn ní bọ́là wọ́n láwa ní dọ́là I am coming back you will see my team it's not a thirty big deal ah, but oh. you will see my team kó bẹ́ẹ̀ owó yẹn kan wọlé lóní steady steady aláti yẹn kan dùn lóní steady steady designer làwọn tèmi wọ̀ gucci ló di fendi fendi tẹ́ bá máa rí wa very soon a máa tó kàn fò wọlé bentley bentley. Ah, ah, ìmọ̀re mario nínú pens mi ò ṣàwà corolla mi ò dẹ̀ wa benz mo fẹsẹ̀ rìn lọ́rọ́ safety mú mi wọ́n nítorí mo wọ ṣòkòtò mi ò lo belt ẹ ti rẹ ní tì industry yìí ago cause curfew èmi wèrè mo lọ wedding tí mi ò mọ̀ mo dẹ̀ lọ pariwo i still love you. ibro ló ní wema prince ló ní rema psg ló ní nema ẹ̀fílẹ̀ fún ib ló ní zadoba ẹ̀kọ́ tí wọlé pẹ̀lú àwọn ọmọ tán fúròṣì tíṣkì wọn dán bíi ti kọ́ kúròṣì àwọn olórun ẹni kan kó ṣì sọ fún wọn pàwọn ní bọ́lá tó gbọ́ wọ́n fẹ́ lé wa bọ́tà wọ́n pè wá lọ́mọ gọ́tà wọ́n láwọn ní bọ́là wọ́n láwa ní dọ́là I am coming back you will see my team it's not a thirty bit deal ah, but you will see my team bẹ́ẹ̀ owó yẹn kan wọlé lóní steady steady aláti yẹn kan dùn ah, lóní steady steady designer làwọn tèmi wọ̀ Gucci lórí fendi fendi bá máa rí wa very soon a máa tó wọlé wọlé bẹ́ntì bẹ́ntìlì ajá wọrí kò lè gbédè ajá èkó ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti wà ẹni tó bá kàwé á gba ọmọ tó sàbí ẹ fún ní sátífíkẹ́ẹ̀tì. Ah, bóyá sọ̀dọ̀ bá ṣe kiri yẹn fún wọn. Liz Rebecca. bẹ́ẹ̀ni. Ọlọ́run yí Liz padà sí Rebecca. kò sí ẹni tí Ọlọ́run ò lè yí padà ọ̀nkú ẹ̀yin náà ẹ̀ tíra kẹfì ayé yín fún Jésù kọ́lọ́run yí ayé yín padà kò sí ẹni tọ́lọ́run lè tó ìṣòro ẹ Ọlọ́run ti mú wọn kó ayé Liz ó ti wá sọ wọ́n di Rebecca ó ti wẹ̀ wọ́n sí mímọ́ bọ̀dẹ̀ yìí náà fàyè wí fún Jésù. Liz. yes. ah ìfàyè mi fún Jésù. bẹ́ẹ̀ni Liz di Rebecca. bẹ́ẹ̀ni èmi ni. èwo tún ni. mo sọ bùbọ́ yìí ni I know this guy. òun tọjọ́ tí mo ní a lọ ṣe clearing fún church. mo rántí mo rántí. tí mo ní àwọn kan wá bẹ́ẹ̀ tó ń rubbish everybody tó ń lé gbogbo wa lọ this the guy òun ló òun ló nídìí gbogbo àwọn boys ẹ̀ òun ló nídìí wọn wá. àǹtí ṣẹ̀dẹ̀ ṣúọ̀ pé bàbá akíkún mi yìí ni. òun ní ojú mi lè tan mi jẹ òun ní ṣé mo ra bẹ́ẹ̀ ni. akíkún mi mo mọ̀ ọlọ́run á gbàkóso nú ayé ẹ ká máa lọ mo mọ̀ dáadáa ẹ mọ̀ rẹ. mi ìṣe ọmọ pé kò sàgbára tọ́dà bí ti bá mi o kò sàgbára tó dàbí tọlọ́run mi agbára tàjẹ́ gbọ́ tó wá rírì agbára tó ṣọgbọ́n tó tẹ̀rí bá lọ. olùwà ẹ̀ tó bí ẹ̀ tó bí o ẹ̀ tó bí olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi olúwa. tóbi lórúkọ rẹ bàbá àwa yóò máa pọ̀ ní orúkọ jésù àmín ní orúkọ èjì jésù àmín atóbi jùlọ bá ìyanu abẹ́sì olúwa adúpẹ́ lọ́wọ́ yín àyìn lógo thank you father adúpẹ́ pé wọ́n ló ń mú wa jáde láyé àtàláfíà padà wọlé láyé àtàláfíà àríwá wàhálà àrídààmú oh, olúwa àgbà nǹkan gbogbo wa. àmín jésù a fẹ́ wá máa lọ sórí ibùsùn ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa jẹ́ ká sùn láyọ̀ ká jí láyọ̀. àmì jẹ́. níwájú ọdẹ apènìyàn ìwọ tó ta sánmọ́ bàbá bí ẹni taṣọ òjọba ayé ó tún jọba ọ̀run olúwa má jà tójú dójú kú fìṣó ẹṣọ wa kásùlà ẹka jíláyọ̀ láti sìn àti sí láéláé àmín àmín àmín lórúkọ jésù aleluya aleluya ah, ah, rebecca ká ló ń pè bá jésù. mi náà mọ hello. hello sister rebecca. ẹ kalẹ́ sir. ẹ lọ ẹ kalẹ́. Ah, kí ló dé ọkọ ẹ ti sùn ni. bẹ́ẹ̀ ni mi ti sùn mi ti sùn ẹ̀yin náà kọ́. Ah, àwọn náà ò tí sùn a ṣẹ̀ṣẹ̀ gbàdúrà tán la ní ká wọ bẹ́ẹ̀dì. ok ẹ̀yin ti bíra lọ́wọ́ ok ẹ jọ ṣé mo lè rí lọ́la. ọ̀la ok tó bá dọ̀la kẹ́pẹ́ mi. ok ẹ ṣe. ok bye ó dàárọ̀. àwọn òun lè ní kí wọ́n lọ sí new site wa tí wọ́n lọ. Ah, àwọn mẹ́ta ni sà làwọn tá yàn sista kenny sista wunmi àti broda joshua but nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èèyàn kan péré tí ó dẹ̀ lọ ni sista wunmi. Ah, ah. kí ló dé. ẹ wo kó má dàbí pé wọ́n máa ní gbogbo ìgbà ní ẹjọ́ tèmi máa ń pọ̀ jù bóyá mi ò lè kí má sọ. So ṣe rí gbogbo àwọn tó yàn lọ sí site wa yẹn mi èrò bí bóyá wọn ráyè dáadáa láti lè ṣiṣẹ́ fólúwa i'm sorry to say this mo mọ̀ ọ́n kan dáadáa ní chọ́ọ̀chì tó yẹ pé they are ready to work for god like sister grace sister rose tó yẹ pé kò sí bàtà bá ní kò ṣe wọn rẹ láti ṣe fọlọwà. praise the lord hallelujah. ewu ẹ má yẹ ká sọ̀rọ̀ ìdídà. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bóyá ká yan àwọn ẹlòmíì tó lè bá wa ṣiṣẹ́ fọlọ́run so Emma, má bínú ṣẹgbọn thank you sir. Emma, má bínú sá kò kí n ṣe pé bóyá àwa ti ẹ̀yàn lọ síbẹ̀ kò kí n ṣe pé bóyá iṣẹ́ olúwa ọ̀nà wa náà ṣe gbogbo wa náà níṣẹ́ olúwa wọn bọ̀ bí ọ̀rọ̀ ọjọ́ yẹn ṣe jẹ́ tó fi jẹ́ pé èèyàn kan ló lọ a máa padà ṣàlàyé fún yín ẹ má ẹ̀ka jẹ́ kí yẹn mú ìrànlẹ́ wa ọlọ́run tó bọ̀ àpapọ̀ sí bíbá bí ẹ ṣe. ẹ ṣùgbọ́n ẹ ṣùgbọ́n ẹ ṣùgbọ́n ẹ ṣùgbọ́n Sister Rebecca ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní program tẹ́ ń ṣe tí àwọn èèyàn fi ń sá káàkiri church. <laughs> dádì kò ń ṣe pé wàhálà wà bíi bẹ́ẹ̀ náà ẹ̀hún mi mọ̀ bóyá ẹ rántí time kan tẹ́ ẹ travel okay, okay. tẹ́ ní ká ṣe three days program tí ẹ̀hún pastor sọ fún yín pé àwọn guys kan wá tán wá dá church rẹ̀. Yeah so brother, yìí náà wà nínú ara àwọn tó wá dá chọ́ọ̀chì rúngbà yẹn tí pásítọ̀ fún wọn ní owó bọ̀ wọ́n jẹ́ ẹni mímọ̀ mi so ìgbà tí àwa kéde ìyìn rere Jésù lọ so ìgbà tá à ń bọ̀ a pàdé wọn ní ọ̀nà la fi polówó Jésù fún wọn bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kó gbà sí wa lẹ́nu so ó ní a ṣe invite wọn pé kó wá rí yín sáà má bínú. sà sọ́rí ìgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ a rí pé nínú ọ̀rọ̀ tó sọ ṣe a rí pé ọ̀rọ̀ wọn yẹn nǹkan tó ń ṣe wọ́n ṣá is not natural. bẹ́ẹ̀ ni sà torí wípé mo ti gbé àwọn ìgbé ayé kan sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ti wo àwọn ìwà tó ti pọ̀ tí inú ènìyàn dùn sí tí mo dẹ̀ mọ̀ wípé inú ọlọ́run náà dùn sí ṣùgbọ́n ní ìgbà tí mo pàdé sista Rebecca àti sista Selina tí wọ́n bá mi sọ̀rọ̀ ọlọ́run ojú mi bẹ̀rẹ̀ sí ní ṣíṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mi ò mọ̀ tẹ́lẹ̀ èyí ló wá jẹ́ kí wọ́n invite mi wá sínú ilé ọlọ́run lónìí praise the lord. ẹ broda ẹ jọ̀ọ́ má bínú kí ni orúkọ yín. akínkúnmi ni orúkọ mi ṣùgbọ́n orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ mí sí ni kumari. mi gbọ́. kumari. kumari. bẹ́ẹ̀ ni sà. kumari. ok ẹ ẹ ní orúkọ mi yàtọ̀ sí yẹn. mo ní sà. ok. àmọ́ tún máa ń jẹ́ David. David so Christian home let ti Benson. thank God for that thank God for that um, mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run là yẹn padà mo lè dúpẹ́ lọ́wọ́ sista Rebecca àti sista Selena Fun iṣẹ́ ìkéré ọkàn tí Everybody, I want báyìí àwọn ọ̀run ń yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ọ̀kọ̀ọ̀kan tó ronú pìwàdà ẹ̀rí iṣẹ́ takuntakun lẹ ṣe iṣẹ́ tí Kristi dẹ̀ wa lọ́wọ́ ni jáde wàásù yìí rere náà kẹsì jèrè ọkàn fún Kristi òun lè ti ṣe ẹ mú dẹ́mọ̀ pé Ọlọ́run yóò san yín lẹ́san dáadáa ẹ ti ṣiṣẹ́ gidi fún Ọlọ́run Ọlọ́run yóò san yín lẹ́san rere. Ah, Brother David hmm. ṣe rí ìgbé ayé téèyàn bá ti gbé tẹ́lẹ̀ ó máa ń ní àwọn nǹkan kan láti ṣe ẹ rí àwọn ìgbé ayé tẹ́ ti gbé nígbà yẹn ẹ ṣe wọ church àwọn èèyàn sá fàṣà tí wọ́n pè irú ènìyàn yẹn lẹ́sìn ṣe kí ni o lẹ́sìn jẹ́ ṣùgbọ́n nísìnyí tẹ́ ti fàyè fún Jésù àwọn ìgbésẹ̀ bíi mẹ́ta kan wà tẹ́ máa ṣe ìkíní ǹjẹ́ ti fàyè fún Jésù tọkàntọkàn ẹ dá mi lóhùn. <laughs> bẹ́ẹ̀ ni sà thank God for that ṣé wàá rí gbogbo jíjẹ mímu wíwẹ̀ wọ̀tẹ́fà kẹ́ tó jáde yẹn ẹ máa kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ máa kó wọn dànù hmm, ẹ máa kó wọn dànù ẹ máa fi tọrọ tẹ́lẹ̀ mi o ẹ máa fi kó wọn dànù ẹ sùn wọn ẹ dà wọn sódò ẹ ṣáà di pé kò sí níbi tẹ́ ẹ ti lè rí mọ́ nítorí bíbélì jẹ́ kó yá pé tí ènìyàn bá ti wà nínú Kristi ó ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ó sì ti kọjá lọ kíyèsí ó di ẹ̀dá tuntun torí pé ẹ ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà yín ẹ ti di ẹ̀dá tuntun ìkẹta ni pé a máa láti ṣe ìpàdé àdúrà a ní láti fàdúrà jagun yẹn là ń pè ní deliverance gbogbo àwọn ègún ègún ègún ìdílé ègún ìdílé àwọn gbogbo tẹ́ ẹ ti lò èyí tó ti tó ti lè mú ègún wá sórí yín a ní láti fi àdúrà ṣẹ́gun wọn nígbà yẹn ẹ wà di ẹ̀dá tuntun ní tòótọ́ ẹ wà wà nínú Kristi ẹ̀mí Ọlọ́run àwa lè wọnú yín wá àwa jọba nínú ọkàn yín ẹ̀yin náà wà ní ìgboyà ẹ̀mí wa balẹ̀ yín ẹ lè wàásù bí àwọn sista Rebecca àti sasalina yìí bí wọ́n ti ṣe ń wàásù yìí ẹ̀yin náà nígbéyà láti wàásù bẹ́ẹ̀ ẹ̀tún wálé ṣìkìnnì o ẹ lè jìrì ọkàn fún Kristi yẹn ni pé ẹ̀ ń to ìṣúra yín síbi o sí ọ̀run tiẹ̀ lọ Kristi wà pẹ̀lú yín ojú òní tì ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run agbẹ́ngà gba ọpẹ́ wa fún ọkọ̀ tí ẹ tún gbà lónìí olú àgbà yín wa torí pé tó mú aṣáko padà wálé olú àgbà ọpẹ́ wa. mọ iye tí mò ń tọ̀ ń sìn kájọ máa lọ. aláwọ̀ wọ̀ ọ̀nà ṣíwọ́ ló ń tọ̀ àbúrí ẹ bá orí ẹ bàjẹ́ pọ̀rọ̀ náà yìí orí ẹ yí pẹ̀lú ọ̀nà iye tó ń tọ̀ àbọ̀ máa gbọ́ sí ìtò ń bá. ìtọ́sí ẹ̀dùn mi jù ní kọ́tàrí tó lọ wú kí ló tó tún lọ wú sẹ́pẹ́ lọ sẹ́pẹ́ lọ lọ wú. Ah, ah. wo má tún ara ẹ jẹ o ó ti fi tọ́ wa lẹ́nu wò á padà nítorí mi ò kì í ṣe dáùtù o mi ò ṣe húlígánsì o ìwọ ló fọ̀dọ̀ mi lébẹ̀ wípé ọ̀nà tó dáa ni mo dẹ̀ bí ẹlẹ́rẹ̀ olówó wà bẹ́ẹ̀. ọ̀nà yé tèmi òun lọ̀nà yẹn o má mú èmi kúrò mbẹ́ o tó ti yẹ ẹ sìn ohun tó wú kúrò lẹ̀ mọ nǹkan míì tó máa fún ata máa lọ rì mọ́lẹ̀ tó ti yẹ. kí ló tó wọ oògùn yẹn sórí kò tí ì ṣí èrè ìwọ ló lọ́ọ́ bá rí oògùn ìmọ́lẹ̀ fún forty one days àdẹ̀dẹ́bẹ̀ àbọ̀ oògùn mọ́ àwa àdìdì ogun nítorí pé àwọn afẹ́ lọ gba ilẹ̀ ní ọ̀túnla ọ̀túnla ìwé máa gba ilẹ̀. ṣé báwo ni mo mú yín mọ̀nà yìí mo ti sọ pé ọ̀nà tí mò ń tọ́ yìí ẹ jẹ́ ká tọ́. kọ́ọ̀tì ọmọ ní bọ́ọ̀mọ́ ìwọ kọ́ ìwọ kọ́ àwa náà ti mọ̀ tẹ́lẹ̀ ń ṣí eré. Ah! káàkiri tó o bá tí o máa gbá lọ́ka bẹ́ẹ̀ni èmi ọ̀la yẹn máa gbá lọ́ka ah! bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a máa gbá ní ọ̀ka. wo wa ibi tó o mọ̀ dé olùkọ́ wa dé àwa náà ti rìn jìnnà mò ń ṣú ẹni o ṣebí nítorí ọmọ olórí burúkú obìnrin tó o ṣe ìpàdé yẹn ṣé bò lè múra yín káàkiri ṣé bò ló ṣe ń kọ ẹ̀yìn sí wa òun ló ṣe sọ wípé ọ̀nà tó mú wa mọ̀ táwa fi rí owó òun ló ṣe sọ pé òun fẹ́ jẹ́ ká tọbẹ̀ bọ̀ listen mò ń sọ yín ni ẹni òtẹ́ tẹ́ bá lè wọ̀ tó bá fẹ́ ṣe dáadáa gbé ọmọbìnrin yẹn lọ sí indices kò sí ẹni room tẹ́ wọ̀ bẹ́ẹ̀ kò sí anybody tó wà ní reception tí mi ò ní wọlé tí bá bù fún yín nídìí fáì bí kíní ṣe máa lẹ̀ lure títí ẹ ó máa rọ́ sínú tiẹ̀ kò yẹ ti méjì tó wà sálẹ̀ yẹn gbogbo ẹ̀ máa rọ́ síbẹ̀ ní bámú tó bá rọ síbẹ̀ bá wá ṣe sọ́jì kò ní yọ èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. o ti mọ̀ sọ. fún wa ní. ó dùn mọ́ ẹ. ẹ̀sán wo ni òní mu. ló bu wèrè orí bẹ́ẹ̀ ni ẹ ṣe rí ni. ti mú sọ. ó ti máa fa ó ti máa fa sọmọ lọ́mọ mu tẹyin tẹyin. bẹ́sọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ilé. bẹ́sọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ilé. àbọ̀sibí jọ bọ́sibí níbo ọ̀rẹ́ lọ́bi kankan. jẹ́ kọ́kọ́ gbà lọ́kàn. fún wa ní òògùn. fún wa lọ́kùn. fún wa lọ́kùn. fún wa lọ́kùn orí ẹ bàjẹ́ akíkúlógún fọlọ́gùn fọlọ́gùn fọlọ́gùn ọ̀nà iye ọ̀nà iye. wọ́n ṣe òdèrè kí wọ́n lè ti gbẹ̀yìn lọ́ṣà. mi ò ṣọ́. ẹ ti ń lọ. yà ó ti ń bọ̀. ìṣọ́. yà ó ti ń bọ̀. ẹ wá sà. Ah, bro. ẹ kújọ mẹ́ta sà. ẹ ká sùn. ẹ sà. ẹ sà ẹ ká bro. ẹ ká sùn sà. ẹ bro. ẹ ká sùn. ẹ jẹ́ má bínú ojú yìí ó jojú kan tí mo ti rí rí nígbà kan. abẹ́rẹ́ ni Kumari. Ah, nígbà kan nìyẹn wọ́n ti ní sìn bro David lórúkọ mi. bro David. bẹ́ẹ̀ni. nice one. bẹ́ẹ̀ni. bro David. bro David kúmárì ṣó yá wèrè ni ah kúmárì ṣó mú wa ṣeré ni sórí ẹ̀ ni ṣáà wà ń rú ẹ̀ ni. ti gbà wẹ́ pé ìkọ̀kọ́ náà olúwa kò ní lọ láìṣẹ. mo tè láwa ni abójá wèrè ni. ah shut up. ejò dúró lóhùn ejò ejò dúró lóhùn ejò ejò. wàá ṣó kí ló ń ṣe ẹ ṣé ti gba ẹgbẹ́ ti yé ni kò ń ṣòwò ajé gbé fún ẹ rárá. ìgbà ìmọ̀ ni. ìgbà ìmọ̀ ni kí ni. bíbélì ní ìgbà ìmọ̀ yìí lolúwa ti gbójú fò dáa. gbàgbé ọ̀gbẹ́ni fọwọ́ gba ìmọ́lẹ̀ ṣé àwọn wà ń rú àbí òkè má wọrí má wọrí ìgbà ìmọ̀ ni fún wa àbí ẹ jẹ́ náà jẹ́ gba ìmọ̀ fáwa. Praise the Lord. Amen. Brother David. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo sì kí kú oríire fún nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ohun tó múlẹ̀ dùn ni pé Ọlọ́run tá a sìn kì í ṣe Ọlọ́run ògùn ọlọ́run tó ń gbọ́ àdúrà ni ọlọ́run tí ò dojú àdúrà tiwa ọlọ́run tó gba gbogbo ògo ọlọ́run tí ò jẹ́ kí orúkọ rẹ̀ ó di ìsọ̀rọ̀ òdì sí nípasẹ̀ yín ṣàmàkẹ́ bí kíní ìṣẹ̀ṣẹ̀lẹ̀ yìí kò tí ì pẹ́ tẹ́ fàyè fún jésù tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tí ọ̀tá yín bá ṣe bẹ́ẹ̀ tó lọ wọn á ní ẹ̀wọ̀ kání kò fàyè ẹ̀ fún jésù bóyá ìbá ṣì wà o ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ ó gba gbogbo ògo ó dáàbò bò yín ó kó yín yọ nínú ewu mo wá bẹ́ẹ̀ kẹ́ tẹ̀síwájú kẹ́ dúró nínú Kristi kí ni mo ní ká ṣe kẹ́ dúró nínú Kristi tó bá yẹ pé nígbà tí sista Rebecca ń wàásù ìrere fún yín kẹ́ máa wí pé ó dọ̀la ó dọ̀la ó dọ̀la tírù nǹkan báyìí ṣẹlẹ̀ níbo lẹ̀ bá wà nítorí ni bíbélì fi sọ pé ká má fi ìgbàlà wa ká má fi dá ọ̀la mo fẹ́ kẹ́ dúró nínú Kristi kẹ́ gbóná fún Jésù mo sọ fún yín ní ìgbà yìí pé nítorí pé ẹ ò súnmọ́ lọ́rùn tó nígbà yẹn náà ló jẹ́ kí ọ̀nkù yín kó lè wọlé sí yín lára ní gbogbo ìrìn àjò tẹ́tí rìn kọjá yẹn ṣùgbọ́n nísìnyìí ẹ ti di ẹ̀dá tuntun báyìí ẹ dúró nínú Kristi yẹn ẹ jẹ́ kí gbàgbọ́ yín rọ̀ mọ́ nítorí pé ó ṣetán láti gbà wá ó ṣetán láti ṣẹ́gun fún wa ó ṣetán láti mú wa dúró ó ṣetán láti jẹ́ kí ni kí ògùn wa kí ó bú jáde kí ká ṣe kí ni ká kàn gbẹ́kẹ̀lé ká dẹ̀ gbàgbọ́ so brother David ẹ dúró nínú Christian, ẹ dúró nínú Christian. ó ní tọ̀wò kí o sì rí pé rere ni Olúwa ṣé rí pé rere ni Olúwa sìn nígbà tẹ tọ̀wò so ẹ má yìí sẹ ẹ dúró nínú ẹ mo sì mọ̀ pé yóò ṣe àná nínú ayé yín ojú òní tì í ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ọlọ́run agbẹ́yìnga bá ọ̀pọ̀ ẹ̀ agbára tó dàbí tọ́lọ́run mi. agbára tó jẹ́ agbára lọ.